والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله الخامس عنه قال قال لي النبي صلى الله عليه وآله وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طليق رواه مسلم السادس عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل كل سلامة من الناس عليه صدقة كل يوم تطلع فيه الشمس تعدل بين اثنين صدقة وتعين الرجل في دابته فتحمله عليه أو ترفع له عليها متاعه صدقة والكلمة الطيبة صدقة وبكل خطوة تمشيها إلى الصلاة صدقة وتميط العذ وتميط الأذى عن الطريق صدقة متفق عليه ورواه مسلم أيضا من رواية, من رواية عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم إنه خلق كل إنسان من بني آدم على ستين وثلاثمائة مفصل فمن كبر الله وحمد الله وهلل الله وسبح الله واستغفر الله وعزل حجرا عن طريق الناس أو شوكة أو عظما عن طريق الناس أو أمر بمعروف أو نهى عن منكر عدد ستين وثلاثمائة فإنه يمشي يومئذ وقد زحزح نفسه عن النار السابع عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة نزلا كلما غاد كلما غدا أو راح متفق عليه الحمد لله حديث هنا دالوري بيوجوانا سيها ما فاسريري وتشفى حديثي لك تعالى وناس هو أسود أبو ذر الغفاري رضي الله عنه وإن قال لي النبي صلى الله عليه وآله وسلم النبي عكاك ولله ما باس منك بي لا تخسرن من المعروف شيئا ما دين كتا إنه وسائله ما دين كتا إنه دادا سيسيو ولو أن تلقى أخاك بوجه طليق قل أقم لوري في تقعد يوم يعرف، فلوت جكان ما فوجودي ما فوجودي إن كان سير قل أقول في سير نعم لوري كاكا قعد يوم يارى أما ياوى نسلام pẹ̀lú katijúká Al-Imam Muslim ló gbà ọ́ ó ń bẹ nínú dáadáa ṣíṣe eléyìí tá a wọ̀ kà sí eléyìí tá a lè máa wò pé kí lọ́ọ́ já mọ́ a gbọ́dọ̀ sọ àfojúdi sí gbogbo sẹ́ẹ̀rì a sì gbọ́dọ̀ pé kí ni sẹ́ẹ̀rì kan já mọ́ torí pé ọmọ ètí ò sì sábà bí àtúnṣe oríire rẹ̀ kọ́pàdé ọmọ ẹ̀ wá mùsùlùmí láì díjú má gbárí láì fajúro lẹ́ni tó tújú ká tó rẹ́rìn músẹ́ pàdé rẹ̀ nínú sẹ́ẹ̀rẹ́ ni torí pé gbogbo ẹni tí a bá rẹ́rìn músẹ́ pàdé pẹ̀lú ìtọ́júká ọkàn rẹ̀ ọgbàlẹ̀ òní wà nínú dààmú ìlà ìlò kan ò ní bá a ẹ̀tọ́ sẹ́ni tá a pàdé tá a fájúro ẹni tá a pàdé tá a sunu dúdú sí tá a dídúmọ́gbárí sí adájọ́ ìpè wíìlà wíìlò lọ́kàn rẹ̀ ọmọ àṣẹ ọkàn rẹ̀ ò ní balẹ̀ ìmọ̀pẹ́ lágbájá ọ̀nba mi jà àsókè ẹ̀ní mẹ́nu tó báyìí ọ̀fọ̀ àdúró ní bá ti ṣe pàdé ó sunu dúdúdú ni ó dijú mọ́gbárí. eléyìí. nígbà náà kò fẹ́ ká gbìyànjú láti borí mùsùlùmí sí mùsùlùmí ọmọ ara wọn jọ ni wọn ọmọ àyà bá sì pàdé ọmọ àyà wọn pàdé ara wọn bàbá ọmọ àyà sí jọ bí bàbá kan ni wọn kà kọ ọmọ àyà rẹ yàtọ̀ sẹ́ni tí ìsìláàmù jọ pa yín pọ̀ wọn ní ní ti ṣe ìwọ àtàwọn ọmọ ìyá rẹ sẹ́ńjọ́ ń ríra lójoojúmọ́ sẹ́ńjọ́ ń gbélé kan náà ọlọ́dún pé gbogbo ìgbà tó máa ti ń súnmọ́ àti wọlé tó ọmọ pọ́ pàdé àwọn ọmọ ìyá rẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ tuntun ká tínú rẹ̀ ọmọ àdádùn ni mo dúpẹ́ fọ́lọ̀ èmi nìkan kọ́ ni ìyá mi bí èmi nìkan kọ́ ni bàbá mi bí nǹkan kan bá tẹ̀ ń dà mí láàmú. àìdáálẹ̀ láìrẹ́ni bá ní dáṣì tó bá ti lè dáálẹ̀ lébà àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi oníkálukú mú àwọn ìmọ̀ràn tó wúlò wá ní lójú náà pé ìyàwó ọlọ́jọ́ ọmọ ìyá wa gbé ìdùnnú ńlá lélẹ́yìí ẹ̀bùn ńlá sùn ọmọ ìyá sọmọ ìyá inú wa máa jọ dùn síra wọn. ẹ̀bà ń tó jẹ́ pé nǹkan lẹ́yìn ó ti díjà lẹ̀ láàrin wọn ó ti sọ wọ́n dọ̀tá ara wọn wọ́n fi wá ti pín òun ìfẹ́ rí ní ara wọn lákìtàmọ́ náà ìwọ àwọn èèyàn dá o ìbàjẹ́ burúkú lẹ́lẹ́yìí o kọjá pé ìwọ kò wú láti ra ọmọ ẹ̀yà rẹ̀ tún wá débi wípé ẹ máa lè para yín láì dá ọ̀bẹ ọ̀pá ọ̀bẹ òkú lẹ́sẹ̀ àwọn olùbílẹ̀ nílẹ̀ ẹ fẹ́ torí ibú eléyìí dà ó ní gbogbo èèyàn gan lọ́rẹ̀ ẹ̀ ń pàdé ara yín tìdùnnú tẹ̀ gbogbo dọ́ǹfẹ́ ọ̀bọ sí láyé báwo wá ní tó bá mú gbogbo èèyàn lọ́tà ọ̀fọ̀ ajúrun ti lé yìí òdìdúmágbárí ti lé yìí òun tẹ̀lé kàkàkàkà wá di eléyìí kékin ó ní gbádùn ẹ̀jẹ̀ rẹ̀ sì ní gbé máa ru wàá gbà látó wá pé báwọn ọmọ ìyá wa ti fi pọ̀ tó nù Islam láàjẹ́ pé ọmọ fàdúró pàdé wọn àmọ́ kíkọ́ fàdúró ká di jùmọ̀ ẹni tí a bá jọ ní ìkùnsínú síra wa. ló ṣeé ṣe kéèyàn máa ṣe bẹ́ẹ̀ ló ṣeé ṣe kéèyàn máa ṣe bẹ́ẹ̀ báyọ̀ láti fi hàn pé òdùnnú sí ọ̀yọ́nú sí bẹ́ẹ̀ wá ní sọmọ ìyá rẹ̀ mùsùlùmí ti fẹ́ gbé bẹ́ẹ̀ kàtújú kásìra wa ọ̀nbẹ mú tọ́ pàtàkì. النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طليق ولو أن تلقى أخاك أخاك أي أخوك المسلم أما يعلم من الإسلام فالاخوة الحق هي الأخوة الإيمانية ọmọ ìyá lọ́dọọdọ ọmọ ìyá imani. àmọ́ káàbìrì kò sí nínú pé bẹ́ẹ̀ òun ṣe dáadáa kan ọmọ wa pàdé káàbìrì àtijúká pẹ̀lú rẹ̀ nínú sẹ́yìn. pẹ̀lú ẹ̀rín o. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير kọ́tọ́ kí àwọn mọ́mìnì wọ́n mú àwọn káàbìrì ní ọ̀rẹ́ mẹ́tímẹ́tí dípò àwọn mọ́mìnì kọ́ àdúgbò àwọn káàbìrì àwọn ọ̀rẹ́ rẹ̀ tó fẹ́ dénú kìí ṣe àwọn mùsùlùmí àyà àfikọ́jẹ́ ìpín níṣẹ́ ló ti bẹ́ẹ̀ láti fi wá àpò àbí ìtọ́ka fúnra ara rẹ̀ níbi agbóró wọn. ẹnu bá lọ sí bẹ́ẹ̀ tó mú káàkiri lọ́rẹ̀ mọ́tímọ́tí tó fẹ́ràn rẹ̀ dénú. náà sì sábà bí kàtíṣẹ́rí àgbà wọlé wọlé ìsọmínà lọ́ọ̀hìn fi ṣe yìí. ọ̀já mọ̀ kọ́kọ́ ọ̀dọ̀ lọ. ó tilẹ̀ jẹ́ pọ́lọ́ sọ pé láàyè ní àkùnmọ́ lọ́hùn. عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين أنا موقفين نيكو أواني تو أو كوكو فيني دياسين أو سليني كروني ليه wọ́n ò dìjọ́ lẹ̀ sí àpòpọ̀ pẹ̀lú àwọn kan láti bá fi yín jẹ́. antabaró ọlọ́run ọ̀pọ̀ fún kẹ́ ẹ dé dáadáa sí wọn. ọ̀tọ̀kọ̀sọ́kọ̀ ilé yìí kẹ́ ẹ sì ti dọ́gba pẹ̀lú wọn. inna Allaha yuhibbul muqsitin dájúdájú ọlọ́run bá nífẹ̀ẹ́ sáwọn olùṣèdọ́gba. káàdà tó bá ti fún àwọn kẹfẹ́ rí yẹn wọn ò bá fi nǹkan kan ní ọ lára. ọ̀fúnlẹ̀ mọ́ ọ̀lẹ̀dẹ́ àpòpọ̀ pẹ̀lẹ́ nìkan. Bàbáṣàkọ́ àmọ̀lẹ́fọ́, bàbáṣàkọ́ ìmọ̀lẹ́fọ́. Ó dáhùn àbá ṣe sí ń dáadáa, iná ẹ̀ ṣe sí wọn dáadáa. Oṣù tó burú mẹ́mbẹ́. Wàlẹ́ káàbìrì ẹsẹ̀ bíi Mùsùlùmí o. Àwọn ọ̀dọ́ fún wa ṣe dọ́gba lọ́dọ̀ rẹ̀ o. أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون wọn àdọ́gba nígbà sí káfíìrì bíi mùsùlùmí ni ọlọ́mọ ẹ̀. lẹ́yìn náà láti ẹ̀kọ́ ń pàdé káfíìrì náà rẹ́rìn rẹ́rìn músẹ́ níwájú rẹ̀ ibi náà máa rẹ́rìn músẹ́ níwájú yẹyẹ rẹ̀ nígbà tọ́kàn rẹ̀ ń ṣe ńlá náà rẹ̀ nígbà wọn sọ̀hábà ti ti sọ. إنا لنبش في وجوه أقوام وقلوبنا تلعن أما رأني موسى نواجه من يقول نيبا تيوكا وانكو تلعنا èdè bẹ́ẹ̀ ti ti máa ń sọ̀rọ̀ alẹ́ rẹpẹtẹ fún ẹnìkan tó jẹ́ káfíìrì nítorí kó ti dọ́gba yín bí iṣẹ́ ọ̀dọ́ rẹ̀ ní àmàlà yín gbà dọ́dọ̀ yín ẹ ti wá blọọdì fúlù ara yín fún káàbìrì ẹ̀mí alọ́nà àgbẹ̀ ọ̀gá mi ó ọ̀gá mi ó ọ̀gá mi ẹ ti níyàn kan ní pè káàbìrì ń bá ń ti pọ̀ láwùjọ Yorùbá ìbàjẹ́ wọ́n kà yí adìdìrín fún káàbìrì ẹni tí wọ́n jẹ òjò wọn gbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون tọ́lọ́wọ́n bá làgbéga sí o àti ìránṣẹ́ rẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti táwọn olùgbàgbọ́ òdodo ẹ̀wẹ̀ òfin ayé wọn lẹ̀ àlówó túmọ̀ sí kó ti di yẹpẹrẹ àtọ́ ní Islam gbogbo nǹkan lọ́lọ́fọ̀ọ́. ولو أن تلقى أخاك بوجه طليق wọ́n bójú di dáadáa ṣíṣe kọ́lá kan máa lórí pọ́ùn fi ẹ̀rín músẹ́ pàdé ìtújú ká pàdé àwọn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn Islam. pẹ̀lú àgbọ̀dọ̀ jẹ́ múnáfíkì o àgbọ̀dọ̀ jẹ́ múnáfíkì fún àwọn ọmọ ìyá rẹ̀ nínú Islam o. wọ́n mọ̀ wá rẹ́rìn tí ò dénú wọ́n máa tújú ká tí ò dénú gbọ́ wá pàdé wọn. ẹni atújú ká pàdé lọ́tún á padà gbé rìpọ́tù ṣètò níyàtọ̀ pàdé yẹn kó tún sọ bẹ́ẹ̀ ó tún sọ bẹ́ẹ̀ ó tún sọ bẹ́ẹ̀ àbá ó ti jẹ́ bẹ́ẹ̀ ní fọ́ọ̀kù nìyẹn wọn amúnáfíkì nù ẹ̀dọ́ wá pọ̀ ń ń bá ajá lóòótọ́ mọ́wùlẹ̀ rẹ́rìn pàdé ẹ̀ wọ́n sọ pé ọ̀sẹ̀ nǹkan báyìí ọ̀sẹ̀ nǹkan báyìí ọ̀sẹ̀ nǹkan báyìí kí ẹ lè parí rẹ̀ kọ́tà. ẹ̀mọ́ yorùbá lẹ́nu ọ̀tọ̀ ní íńtẹ́fì sínú ọ̀tọ̀ ní john ti jáde wọ́n fẹ̀jẹ̀ sínú wọn mọ̀ tutọ́ funfun jáde. Ah, ẹ ó ti padà bọ́ ọ̀nà rẹ̀ wà lọ́sọ̀ máa bẹ̀rẹ̀ ẹ̀rín yẹn bí mi. àwọn òdòdó lẹ́ sọ́nà wa sọ pé ìdúnnà kẹlẹ́ mọ̀ náà fọ̀ ọwọ́kà jẹ́ sáàpù ní tó pera rẹ̀ náà lọ́n jẹ́ sáàpù. eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká mójútó àwà káàkiri sára. pápábí ọmọ ya wa pẹ̀lú ẹ̀rín mú sọ pàtàkì. ẹ̀bẹ́ ìmọ̀ nǹkan mi ti máa pààyàn pọ̀ tó dáa tó ju Islam lọ bí kò sí o. káfíń ká fi pàdé ara wa pàtàkì. tọ́ àdéhùn tó tẹ̀lé lẹ́yìn. ẹlòmíì ọdún bọ́lá ṣe tó ju ọ̀nà ojú pọ̀ náà ojoojúmọ́ lójú ti ẹ̀kọ́ náà ọlọ́run máa náà. lọ dáná sójú tí fi ń náà. òsì ni o lè fọ́ọ̀sì ara rẹ rẹ́ o lè fọ́ọ̀sì ara rẹ rẹ́rìn-ín músẹ́. ndị na náà ṣé bójú ọ̀sẹ̀ kò náà nù kó kọ́ ọ̀hún náà kọ́ ọ na kárì ṣé ojoojúmọ́ gbárí náà nàbọ̀ rẹ́rìn tó lè <laughs> wọ́n lè kọ́ ẹ̀kan lọ́yẹ pé ọ̀rẹ́ rìn lọ́dún ẹgbọ́rọ̀ bẹ́ẹ̀ kan lọ́yẹ pé ọ̀rẹ́ rìn lọ́dún ọ̀gbádùn náà ti ìsìnkú ọ̀gbádùn ọ̀rẹ́ rìn músẹ́ kọ́dà gan ìwádìí àwọn ní mẹ́dísìn fi hàn nísìn bí ká máa rẹ́rìn nígbà tá a bá rí ti ń pani lẹ́rìn wọ́n á rìn ara rìn tákìtì o ń bẹ́ nù wò sàwọn àárẹ̀ ẹni tí nǹkan ẹ̀rín bá dé sí ẹ̀rẹ́rìn rárá rárá àwọn ó súnmọ́ káàárẹ̀ burúkú ọmọ ẹ̀sẹ̀. ẹ̀gbọ́n tó lọ náà sọ ní sọ́díyà àpò kọ́lì ilẹ̀ wọ̀lẹ̀ ọ̀bùkú kẹ́sì ìrọ̀ wọ́n rẹ́rìn mọ́ wọn ọba wọ́n rẹ́rìn mọ́ wọn ọba kò sọ pé ẹ má rẹ́rìn rárá rárá àmì ẹkún yín ni kẹjọ pọ̀ jẹ̀rín lọ ògbóògbà ọkàn máa dijú má lójú rẹ̀ ó sóòkù lójú bá ti sóòkù àrè ni wọ́n máa tújú ká tó bá yẹ torí pé àlówó yẹn náà gbogbo àná là lówó ní para wa kò sówó àtúpa rẹ̀ burúkú sí ra wa èèyàn ọmọ gbádùn ni àyẹ̀wò tó ń díẹ̀ náà tọ́lọ́wọ́ pé wà nílé ayé náà ń fẹ́ mí ẹ̀sìn owó fẹ́ tó mí náà tó lórí ó kúkú tó lórí bá máa lórí lọ lọ wò bá intensive care unit lọ fẹ́ lọ wò. ọ̀fẹ́ sì ara èèyàn bẹ̀ onímọ̀gbà tó sàwálé tó máa dúpẹ́ fọlọ̀ ó dúpẹ́ dúpẹ́ omi ẹkún náà máa jáde lójú ẹ̀ orí de ẹlẹ́yìn èèyàn máa bínú kọ́ máa gbára jẹ́ kọ́ máa gbára ta èèyàn lówó ẹni kí èèyàn máa kọ́ máa rẹ́rìn pàdé àwọn èèyàn ẹnì kó ṣe sàánú yẹn ẹgbẹ́ bí ẹni tí wọ́n á di tí wọ́n gbá rí lẹ̀ yọ Lẹ́yìn kan bá ní ọkùnrin ọdún àgbígbà tí ò lọ́wọ́ jẹ́ ń bọ́n lọ́wọ́ ẹnìkan. Mọ́bùn, mọ́bùn, kí ló ni kí ló ọ̀sọ̀ ni? Ọwọ́ títí máa ń dì máa gbárí gan tí òtò kò tó lẹ́sìn. Ó ti ṣe ra rẹ̀. Ó ti ṣe ra rẹ̀. Tọ́ba kò túmọ̀ sí kí ọ̀nà ọmọ arẹ́rìn gbogbo nǹkan ọkàn máa rẹ́rìn bíi tọ́ọ̀bọ̀. Ọmọ àwòkè wọ̀ ni ọ́ wọ́n rẹ́rìn títí títí gbogbo ẹnu hó sẹ́ eléyìí ọ̀túnmọ̀ sí pé èèyàn gbọ́n o èèyàn gbọ́n o èèyàn gbọ́n o àìgbésí ayé náà kọ̀ rọrùn tó bẹ́ẹ̀ tọmọ arẹ́rìn tó ti rí gbogbo nǹkan ló ti ní bí a ti jẹ ṣé kìí ṣe ọlá ọ̀túnmọ̀ sí pé díẹ̀ díẹ̀ lọ́rọ̀ àmọ́ arẹ́rìn níwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú ọ̀pákú ọ̀lẹ́yìnlá pẹ̀lú ẹ̀mùkú kẹfìrà wọ́n tẹ́fẹ́ sọmọ lẹ́yìn tó bá kájújú ká kéṣẹ̀ kójú rẹ̀ ọmọ mọ̀rẹ́ dání kójú rẹ̀ ọba ni mára tó bá pàdé yẹn. ẹ̀rí pé yorùbá ga wọ́n gbọ́n wọ́n ní ojú làtẹ ká tó tẹ́ni nígbà tó wá yẹn lọ lé tó kójú rẹ̀ kọ́rẹ́ tó tó sọ́nú bóyá ọgbọ̀n ìfẹ́ tí lọ fẹ́ lò pẹ̀lú olùkọ́ lẹ́nu ọ̀nà lọ́rọ̀ sọ pé jẹ́ máa lọ lé kọ́ máa lọ lé báyìí bẹ́ẹ̀ lọ lọ́nà náà mi ní ìdìbò àti ìjọkọ̀. àwọn ìjọkọ̀ ni àmì ilẹ̀ ìjọkọ̀ ha ó tó àtúnú dúdú bí gbàjáde kan tó pọ̀ àti ní dàgbẹ́lẹ̀ ni. wọn náà bá láyà ni ẹ o. wọ́n bínú ọ̀rẹ́ wa ó sọ wọ́n pé mò ń bínú lọ lóde àwọn á bínú lọ sẹ́mi mọ̀ sí ọ ẹ̀rí pé náà ara rẹ̀ ọ̀gá lẹ̀. ilé ìtumọ̀ ti fẹ́ jáàmà tuntun ká ó lè gbádùn ìyàwó rẹ̀ tó bá jẹ́ kó ọkà máa dijú má gbárí gbogbo gbà ní. ó lè gbádùn àwọn ọmọ rẹ̀ lápò máa dijú má gbárí gbogbo gbà ní. tó bá ti sí àwọn ọmọ tùlẹ̀ wọn kàn nílùú sọ pé bàbá burúkú ti dé bàbá ti dé bàbá ti dé wọlé wọlé wọlé yẹtù pé bàbá wọn mọ sínú àmọ́ kò sí sọ ní pé bàbá burúkú àmọ́ bàbá bẹ́ pé ìrẹ́lì mú sẹ́nà ti pàdé àwọn ọmọ rẹ̀ à àwọn ọmọ ti káyọ̀ òkè tó ọ̀bá sì rí kó dé oníkálukú ọmọ sọ ẹnu lẹ̀kùn ní ọdún ọgbọ́n yẹ ẹ káàbọ̀ má fàbà síbẹ̀ làwọn máa ń sọ fún ọ̀tọ̀ ọba dínú yẹ fáìlì ẹ̀ wọ́n everybody mọ fáìlì rẹ̀ ìyàwó rẹ̀ náà nǹkan fẹ́ káàbọ̀ ní oṣù àbí ọmọ àdánwò tún dé yẹ́sì ìjọmọ́ gbárí níbi ìkíní ọ̀rọ̀ pé yẹ wa kálukọ́ sọ bí ti jẹ́ sẹ́lẹ̀ rẹ̀ tán lè jẹba ká tuju ká ẹ sì rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà tọ́mi ẹ máa fẹ́ gba nǹkan yé máa ma ń tọ́ yẹ tó bá ti tẹ lọ́wọ́ tán kì í ma ń tọ́ yẹ ẹni tó wá tẹ lọ sí kan yóò tuju ká yóò ní tuju ká yóò ti dúpà ìyàwó la ti sàn ẹjọ́ lọ gbà yóò ti dúpà bí ò ní ti dúpà pé òṣónú yóò bá lọ lábọmọ fún. Ah! bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni wọ́n ní àmọ̀ pé lọ́kọ̀ọ́fẹ́ wá gbàwé ẹ̀rí dídúmọ́gbá rí jọ́nà wọ́n akókò rẹ̀ lágbádá ọmọ lágbádá lọ́ba dídúmọ́gbárí gbogbo kámẹ́rà wa fókọ̀sì lójú rẹ̀ wọ́n á gbé hàn ní tẹlifíṣàn pé a ah, ẹjẹ tí o ṣe ọjọ́ ìdùnnú lò ní àbọ̀jọ́ ìbànújẹ́ ètò tẹ́ ẹ bá rí ẹ pé bọ́ bá wù yẹn fún mi bọ́ bá wù yẹn mọ̀ fún ọ̀dà mi pọ̀. ẹ̀rí pé tọ́mọ èèyàn bá ń wá nǹkan tó bá fẹ́ gbà kí wọ́n máa máa ń tọ́ yẹ tó bá ti fà wọ́n lọ́wọ́ tán ẹ̀ máa ń tọ́ yẹ. ẹjẹ́ a máa tújú ká káfí máa pàdé ara ọ. ẹlòmíì gan ó kórìíra rẹ̀ bàjẹ́ torí wọ́n ti bọ́ jẹ́ lọ́dọ̀ rẹ̀ sẹ́fìsì àwọn èèyàn ò níwádìí rẹ̀ tó ní ìpè ìgbọ́pọ̀ pọ̀ ó lóò máa bínú rẹ̀ nítorí pé àwọn ọ̀dọ́ ọpọlọ tí wọ́n ní ọpọlọ ọlọ́pọlọ làwọn fi ń ṣiṣẹ́ ojú olójú náà fi ń ríran ọkàn ọlọ́kàn wọn gbé sáyà ẹnìkan ọjà ń bínú rẹ̀ ó wá ti wá sọ̀rọ̀ rẹ̀ láì lọ́nà oníbọ̀wò oníbọ̀wò tó bá ti tutù mọ́ parí. ọlọ́run wá sí ọwọ́ akọ̀sẹ̀ ẹni tó yẹ ti gbà ń kọ̀sẹ̀ ká tó pé ẹni tó dì mọ́ ojú ọwọ́ akọ̀sẹ̀ wọn á mọ̀ pé ah, ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ṣé ẹ ṣe ṣe ní wọn gbà ní ìṣiṣẹ́ ṣe ń gbà ẹ ṣeun. ìlàkọ̀ ẹ̀dùn sí ẹ̀yìn lágbájá èmi náà ni ah, yóò da fún yín wọ́n bá yín jẹ́ kọjá sísọ ẹ̀yin ni mo di ń gbà mórí ẹ̀yin ni mo di mo sáré fún tọ́lọ̀ fi ní kélé yọ ọ̀sẹ̀lẹ̀ ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ ọlọ́run mẹ́jẹ so pẹ̀lú wà ó lè ti ẹni yẹ pé yóò ṣe fẹ́ láti dáàbò gbogbo ewu. torí ẹ ẹja tuju ká jẹmọ ẹni tí wọn bá ti rí ọkọ dà sí ìdìjọ lórí kó sì wá mọ eléyìí ọ eléyìí ọ ayọkàlẹ fẹẹ ta ọ fẹẹ ṣe kí a ah, fẹẹ tó wọn dà sí ìdìjì ni ọlọmọdé ọlọmọdé ẹ gbogbo yẹn ti yọ ọmọ lọ́ba ẹ̀ńtọ́ tẹ̀mí kan lọ́yẹ ń dàlù má dà sí ìdìlọ ẹni fọ́ọ̀dì àtẹ̀ńtọ́ bẹ̀ àtẹ̀ńtọ́ bẹ̀ ọ̀sùn. jama ìwà dáa púpọ̀ ìwà dáa púpọ̀ èèyàn fi kíyàwó rẹ ó ti lọ bọ̀ ọjẹ́ lé wọn báwo lórí ikú rẹ báwo kòbòrò bàbá rẹ bá wá láti òkèèrè ńlẹ ẹ máa wọlé máa rọra mọrùhábà àhẹlẹ mọsẹlẹ bàbá máa wọlé ọhẹlẹ mọsẹlẹ wọn náà máa wọlé mọrùhábà. lọ́dọ̀ àbá lọ́dọ̀ àbá kí ẹ̀nà fún bàbá jáde gbọ́gbọ́gbọ́ àkùtí kúrò lọ́nà. Èmi nìkan tí, èmi nìkan tí, bàbá jókòó tá ìjókòó, bàbá sámàlà lẹ́jẹ̀ ni àbí láìsí ni àbí ẹ̀yìn. Tí wọ́n kọ́ fún ìjẹ bá fẹ́, ọ̀dà kòkòrò iyán ni wọ́n jẹ. Adẹ́rùn orúkọ. Ojú ọ̀tọ́jú mẹ́wàá lẹ́ bá ti pé dégbélé mọ́. Bàbá ẹ máa jẹun sùn. Kò nídìí ká máa tinú ilé ilé wa bàbá bá sì ń jẹun lọ bàbá bá ẹ bá tún lọ mú ọsàn jẹ fún kẹsì sínú pálí ẹ bá lọ fún ọsàn wá fún bàbá bàbá bá tún mú tẹ̀lé tẹ̀lé tẹ̀lé pé dákòdò ìyàwó rẹ̀ ń kọ́ ọ náà wà lè ṣé ta ló wá ṣe ń jẹ ẹ dáná tó gbogbo ẹ mọ mi mọ mo ṣètò bó ti ṣe wáyé èmi mo ṣètò ṣé èsì ọmọ bàbá tẹ ọkọ gbà yìí ó sì ti gbọ́n kẹ́ ní ayé bá ní wá kókó mi lọ yìí. Bàbá òsì sọ pé ń bọ̀ tẹ́lẹ̀ rẹ̀, ọ̀nà tó bá sọ pé ń bọ̀ nǹkan yóò jẹ ju yẹn lọ. Subhanallah. Sọ túmọ̀ sí pé pẹ̀lú ìwà dáadáa, tàṣe yẹn náà mọ̀ lọ́tà. Àyàfi tí ọba súnmọ́. Ilé ìjọba, adéjì tó tẹ̀lé lóyè. Anábìyàn sallallahu alaihi wasallam. أبو ذر أبو هريرة لفظ لي ولا النبي صلى الله عليه وسلم قال سلامة من الناس عليه صدق gbogbo oríkèé kọ̀ọ̀kan lára ọmọ èèyàn ọ̀ràn yẹn ó ti ṣe wálé wájú àti yẹn náà nílé ìjẹ̀wá hàn dáadáa. gbogbo lára wa ọ̀ràn yẹn ni ṣe bóò láti máa ṣe alábìnrin kó lọ yẹ omi tọ́tù lọ́rọ̀ fi hì ṣán gbogbo dẹ́sílẹ̀ bá ti lè má yára ju lómi ìnàkì lẹ́yìn ní sọ́dọ̀ kan tó o ti parí ìjà láàrin ẹ̀ méjì lẹ́ni tó ti dọ́gba sàrà nìkan. àwọn adájọ́ lọ́ba wíwì o àtàwọn alátùnṣe gbogbo àtàwọn olùbáwọn dáàbì adájọ́ tí ń lajà tí ń parí ìjà láàrin ẹ̀ méjì ọ ti dọ́gba torí rẹ̀ dídí adájọ́ gan àìbáyàdà tó mi lọ́la àìbáyàdà ìjọsìn nítorí pé tẹ́ ń bá ń fi nke àti sunna tẹ́ ń fi ń dájọ́ ẹ̀ ń tẹ̀lé tọ́lọ́ yìí ti dọ́gba ìmẹ́yìn ti mà bí àwọn adájọ́ ti ṣe pín sọ́nà mẹ́ta lábẹ́ òfin ṣẹ̀ríà nínú àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ oníkọ́ọ̀dìyẹ́ni ti ná ọ̀kọ́ọ̀dì ìfẹ̀lẹ̀jẹ̀nà mẹ́ta ládájọ́ mẹ́ta lóríṣi adájọ́ oríṣi méjì nù àìná wọn wọ̀ oríṣi kẹta ni wọ́n wà lùjẹ̀nà àwọn oníwọ̀n náà alákòókò ládájọ́ tó ṣe é pé àròfẹ́ ìṣọ́kọ wọlé mi á pọ̀ mbẹ́ ọmọ òdodo lódodo ṣùgbọ́n kò fi dájọ́ àbòsí ló fi dájọ́ iná ni o. ẹlẹ́kejì lẹ́yìn àrífọ́ ìṣọ́kọ tàhátà ọmọ òdodo tẹ́lẹ̀ náà ọkọ̀ ìdájọ́ ti ẹni tòró ńlága lọ́kọ̀ sẹ́ni tí ó mú gbọ́wọ́ sí náà iná ní ọwọ́. ẹlẹ́kẹta tí ó wà lùjẹ́nà ọ̀nà ní kọ́ọ́dé àárọ̀fẹ́ ọkọ̀ wà hákẹ́mẹ̀ bẹ́ẹ̀ tọ́mọ òdodo tó sì fòdodo tọ́mọ tó fi ṣèdájọ́ oní ọwọ́ lùjẹ́nà. ṣèdájọ́ kìí ṣiṣẹ́ tó rọrùn àtúntò adájọ́ ti fi òfin lé ayé tọ́mọ èèyàn ṣe dájọ́ ilé ìtẹ́lẹ̀ náà ewu ńlá ni ọ̀nà àti sórí ibú rọrùn kìkì ni nítorí pé ọlọ́run ọba ọgbà kẹ́ ẹ fi òfin mí ìṣèdájọ́ yàtọ̀ sítọ̀ ó ní abahukma al-jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun nígbàjọ ayé ojú dúdú lẹ́ẹ̀fẹ́ ni ta ló dájọ́ lọ́wọ́n ba lọ nídàájọ́ fáwọn ẹni tó lámọ̀dájú. ilé ìbáyé wa ajẹ́ pé kò sí ní táàbì hukman jahiliya sí gbogbo òfin tí ọba ti jẹ́ tọ́lọ́ hukman jahiliya ni torí pọ́lọ́ kò sí méjì náà kò pé mẹ́ta tí ọba ti jẹ́ kìtàbù sunna wọn fi ń ṣèdájọ́ hukmu kí ni wọ́n pè é hukman jahiliya ẹ̀sìn ìrìkè náà ni wọ́n lò gbogbo àwọn ilé ẹjọ́ wa gbogbo tí ọba ti jẹ́ ilé ìdájọ́ ṣẹ́ríyà ajẹ́ pé gbogbo tí wọ́n máa lò ń bẹ̀ ń kọ́ kókòmọ́lù jẹ́ ilé ìyá kó lọ́n sànù wa. tó bẹ́ẹ̀ náà ni ẹ̀yin alátúnṣe láàrin èèyàn méjì ti máa ń jà ẹsẹ̀ dọ́gba o ẹ gbọ́dọ̀ dájọ́ ọ̀fẹ́ nù o ẹnìkan náà méjèèjì máa bùn yín lẹ́bùn ẹ wá gbójú fáìnì ẹnìkan náà méjèèjì jẹ́ bàtà yín ẹ gbójú fáìnì ẹnìkan nínú àwọn méjèèjì ẹ bá ta aláàrè ọdájú pé yóò rí yín yóò wá rí yín ẹsẹsẹ bẹ́ẹ̀ láì bìlà fún kòǹkọ lọ wà lórí òdodo ẹni tó bá ti bí alábòsí ni o yóò sì gbọ́ lọ́n pàdé tó bá dé lọ́la gbẹ̀ndà òkè yà onídìí kan wá rí ọ kó tó di kọ nítorí pé sẹ́tò ń ṣe yẹn iṣẹ́ ẹlẹ́gẹ́ ni wọ́n wá rí ọ láì fún ọ ní nǹkan kan gan kọ̀tọ́ á ń bọ̀ sí bọ́sí kí wọ́n wá rí ọ wọ́n tún ọmọlúwàbí wọn ṣe kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run àjẹwọ́ aná sórí ibú nìyẹn èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àfọ̀. tẹ́lẹ̀ báyìí wa tẹ́ bá ti dọ́gba láàrin ẹni méjì tí ń jà sàrà ní fún yín wọ́n ti rojọ́ kalẹ̀ ẹ̀yìn ti gbọ́n lẹ́fi fẹ́ bá wọn dási. àá pẹ̀lú gbọ́lọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yóò sì hàn sí lágbájá ló láre lágbájá ló lẹ̀bi bí báyìí ẹni tó jàre bí báyìí jẹ̀bi bí báyìí ẹni tí ó jẹ̀bi bí jàre ń bẹ̀. kọ́nà àkọsí pé ní ntọ́nà sí wa lábẹ́ àfihàn ti ṣe rojọ́ nítorí pé àwọn ò lè mọ òdodo ntọ́sẹ̀lẹ̀ lókodoro ẹ̀ ń tẹ́ bá sọ fún wa nìkan la lè mọ̀ torí adájọ́ máa ń dájọ́ lórí ní tẹ́lẹ̀ bá sọ fún mi ọlọ́run ọba lọ́ọ́ máa ń tọ́pa mọ́ torí àwọn sọ pé ìdájọ́ adájọ́ kò lè sọ ntọ́jú haramu di halal kò lè sọ halal di haram títí ibi àti ti rojọ́ wọ́n sọ pé wọ́n lọ ní torchlight yìí ẹnìkan sì sọ pé òun lọ ní láti ní kọ́ mẹ́rin wá wọ́n tó sọ pé wọ́n lò ní. ọ̀rẹ́ rí mú wá bí èèyàn kan lọ ẹlẹ́rìí méjì là ń sin bùkátà. àbẹ́lẹ́rìí méjèèjì tó mú wá ọmọ rẹ ni wọ́n kí lọ́mọ ọba tó sọ. àlè gba ẹ̀rí wọn wọlé. ẹni tí ọwọ́ bá ti tọ́tìláìtì ọwọ́ tiẹ̀ lọ́wọ́ lábẹ́ ní tíṣẹ̀rí àti máa fi fún nǹkan lọ́lá ọ̀nà ẹnìkan jẹ́ pé ọwọ́ ẹnìkan náà méjèèjì lọ́wà nígbà tí ẹni tó fẹ́ gbà kú lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ lẹ́rìí tó múnádóko mú wa ó ní àpàdà sílẹ̀ fún. òun sì mọ inú ara rẹ̀ tó nǹkan lòun. ẹjọ́ tá a dá òun kò lè sọ́ di halal fún láyé àbí lọ́sì àmọ́ ṣùgbọ́n ní tọ́wọ́ sí wa láyé gbàdúrà rẹ̀ torí pé ẹni tí ọwọ́ rẹ̀ bá wà lórí nǹkan òun agbọn rẹ̀ lágbára bí ẹni tọ́wọ́ rẹ̀ sí lórí rẹ̀ lọ. àmọ́ ẹnu ló máa ń parọ́ ọ̀kàn parọ́ ọkàn rẹ̀ ó máa ti arọ pé àwọn ah, kọ́ ló ní kínní wọ́n kàn fún ọ ni o tó bá lè sòótọ́ kò fi nǹkan ní nǹkan lẹ̀ bá ti pé jù ó máa sọ pé mi pé ní sílẹ̀ títí tọ́lá yẹn tó ti dájọ́ pé mi ni máa mú lọ máa mú lọ níjọ́ bá tẹ̀lé ọ̀fẹ́. ntí ó tẹ̀lé ọ̀tẹ̀lé agbára yìí ò ní ká yọ̀ ká ó fẹ́ máa takò mí gbogbo bàbá yìí. anafsọlọ wà má nìyẹn ẹni tí máa bá yẹn wí nù ìwọ àmọ́ wa ẹ̀mí tí máa pè ní kíkà dára ẹ̀ anafsọkè ni wọ́n pè àmàrà yọ wá kórìí lọ wà mọ̀mọ́ lọ́wọ́. Bàbá àmọ́mọ́ tí wọ́n wá ní wọ́n wá sẹ́pẹ́ ní gbogbo náà láti ṣe àṣepé. Àṣepamọ́ ni kò yí ọ, àṣepamọ́ wàá gbà. Ṣáàtì kú pinrin wàá gbà. Tẹ̀lé ìjọba. Tẹ̀lé ìlàjà ti dọ́gba ọ. Ẹ máa ń dájọ́. Ìdásẹ́ ẹ̀dá parí tẹ̀lé lè ṣe dọ́gba láàrin ẹ̀ méjì sí ìdá mọ́dàṣe. Mọ́dàṣe wàá tún pọ̀ lójú pọ̀ sí ni wọ́n nítorí pé tọ́ba lọ sí ìsìsí ẹjọ́ dá lórí àlàyé tó pọ̀ wọn náà ti pé ẹni tó sàbò títí onífojú rẹ wọ ọmọ o. tọ́ ní yorùbá làwọn àwọn máa ń pẹ́jọ́ ìsì máa ń hàn sí wọn lábẹ́ ẹjọ́ tí wọ́n ròyìn àgbàdá lọ́jà tàmẹ̀dò lọ́jà ṣùgbọ́n yorùbá ìfẹ́ tẹ́ lọ́wọ́ ẹnìbọ̀dì òní fẹ́ ṣe lọ́dọ̀ kíní kejì ẹni tó rọjò kalẹ̀ sọ̀tún sòsì má ba bìkan jẹ́ gẹ́gẹ́ bí àga pé mùnáfìkì ni ọ́ mùnáfìkì ni máa sọ̀tún sòsì tí ò ba bìkan jẹ́ mùnáfìkì ni olédè kúkúrú nu sẹ̀ríà. tọ́ wà sí ọwọ́ alásàrò ẹjọ́ kẹjọ ọ̀fẹ́ tẹ eléyìí ọ̀fẹ́ bàjẹ́ lọ́dọ̀ eléyìí ọ̀wọ́ àti lẹ́bọ̀ọ́ ọ̀n pa ẹ̀fín ọ̀padà iná tó èyí sọ èyí tó sọ ọ̀rọ̀ tó sábà lọ́wọ́ pa ọ̀padà títà bá ti pè sí bẹ́ẹ̀ lọ́kùnrin ni àbí tá a bá padà sálẹ̀ títà. èyí sì yóò bá ọmọ pàǹtẹ̀ kò ní parí ìjà iná ni tí ọ̀pọ̀ àti àwọn bá ń jà tẹ́ bá ń ṣe Yorùbá lẹ́wọ̀ lọ́ọ̀yà ilẹ̀ jẹjúmọ́ lẹ́ẹ̀mọ́ jà torí pé tí wọ́n ń dá lẹ́bi àbí tí wọn ọ̀dá lẹ́sẹ̀ lórí pọ́jẹ́ wọn ọ̀dá lẹ́sẹ̀. ṣé àbí ọ̀sẹ̀ tẹ̀síwájú pẹ̀lú àbájá mi? èso kọ́ lọ fún bàbá mi. èmi wọn ò ní dá mi lẹ́bi láyé. àwọn bàbá tí ó dáa fún àbí dáhà ni bàbá tí àwọn bàbá tí ò ní dáa fún yẹn. because bàbá tó rò sọ sí ọ̀sọ́ tẹ̀wọ́n kó tẹ́lẹ̀ bá wọ̀ wọ́n kó láti ètò ìdá pàtàkì pàtàkì ìdí mi sọ́kọ̀ àti ìyàwó mi ti máa ń jà gbogbo gbà. Tọ́lá àwọn bàbá yín ti ń bá yín dá sí sọ̀tún sósì má bàa bì kájẹ́ ẹ̀ ẹ́ ògbóró ògbóró. Ẹ̀dí lọ ẹ máa lọ àti parí àti parí ẹ̀ nílẹ̀ ẹ̀sọ́ gbẹ́dẹ̀ ti parí ẹ̀ nílẹ̀ ẹ̀sọ́ gbẹ́dẹ̀ ti parí ẹ̀. Nígbà tí ẹnìkan lọ fẹ́ ẹnìkan tó ní ìyàwó ń ṣe ìdìnnà máa wọ́n yóò bá ìyàwó ń ṣe ìdìnnà ẹ ọ̀la lára bọ́ọ̀lù ti súnmọ́ ìyàwó rẹ̀ pẹ̀lú. Ẹgbẹ́ ti máa pẹ́ kí wọ́n ní paná. Ẹgbẹ́ ẹ̀ka pé àwọn ní gbọ́. Ìwọ́n tó ló ti dìnnà bọ́ọ̀lù ọkà mẹ́rin àbí ọlọ́jẹ́wọ̀ ẹ̀ táwọn tó bá jẹ́ àgbójì nù ọkà máa yàgò lọ́jọ́ ẹ̀ ọ̀hán ni wọ́n náà rárá ẹ̀ ká gbà kó ṣe ìdìnnà nù àbí bẹ́ẹ̀ kọ́ ni ní ọ̀nà tó súnmọ́ ká ìwọ ọ̀ka yìí. ọwọ́ àlọ́ ọwọ́ àti tó ti sàánú ara rẹ̀ ó tó bẹ̀rẹ̀ wọ́n. ẹ máa fẹ́ lọ bẹ̀rẹ̀ o wọ́n á ẹsẹ̀ tí a bá fún ma fi máa ṣe ìdìnnà lọ. torí àlejò ìjà má dàgbà torí ẹ sì rí pé ìbàjẹ́ àti gbogbo lára ọ̀pọ̀lọpọ̀ tó bá ní ọ̀dọ̀ ẹja kó lọ sí bóòtù ẹ̀ tí bá wa parí rẹ̀ tí ká kọ́ mọ́ wa rẹ̀. ẹ ẹ nítorí pé ti mọ̀ pé àbòsí làwọn làwọn wà dà wà àwọn ọ̀fẹ́ ìdí bá sùn lòdò nítorí pé kùrọ̀ wọn ìfẹ́ rùn òdòdó wọn ìfẹ́ rùn òdòdó torí àjẹmọ́ tẹ́ bá ti fẹ́ parí ìjà láàrin àwọn ẹ̀ ṣe dọ́gba wá síbẹ̀ tètè dọ́gba o ẹnìkan náà méjèèjì ó rí léèfì ẹnìkan náà méjèèjì ó rí léèfì fẹ́ ká ṣe kọ́nà yọnu sí wa ló pé wa ni àbí kéèyàn yọnu sí wa kọ́nà yọnu sí wa ni eléyìí pàtàkì ẹ̀ka láìsà nínú ẹni méjì sì máa ń jà tó bá rí i pé ẹ̀sìn gbogbo wàláì kò ní mọ̀gbà tí ó sọ̀rọ̀ ẹ̀ náà pé mọ̀gbà pé mo sà ìdá. torí kò sí tí àwọn méjì ti lè jáde sẹ́ni kò jàre hundred percent. nínú bẹ́ẹ̀ ṣe ń dájọ́ yẹn ẹni tó sẹ̀ títí ẹ̀sẹ̀ dáadáa ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ló ti dẹ̀ ẹni tí ní wọ fún ọjà àti àfúnfàtà gbọ́wọ́ nínú rẹ̀ ń dùn ìyá ẹ̀ ọjọ́ tó máa gbójú ẹ̀ tó tún àjọ pàṣẹ bá tún bọ́ sórí tiẹ̀ náà àwọn kan tó náà ti di ọ̀dà. ẹ̀rí lẹ́yìn tó tẹ̀ jù yọ mọ̀ pé àti ah, ọ̀dà fún yín. mo ti bẹ́ẹ̀ ní sọ tiẹ̀ náà fún mi. kọ́lá tí ó rò kọjá tẹ̀ tó fi hàn pàṣẹ àdìsẹ́ bá fà á fún un. la ilaha illallah ara yóò balẹ̀. ó dàbí ìyàwó tó wá fẹjọ́ ọkọ sùn òun ti ń wò pálá ìṣe ayé àtàkì yá mọ̀ lọ́pọ̀ yìí. lójoojú màtó sì rojọ́ sọ́kọ náà jókòó gbogbo ẹ̀yẹ́ padà rí pé lódodo aláìsá lọ́pọ̀ yìí èèyàn burúkú ni kálukú sì bá wí ó dàbí kó ti bínú lọ ó bínú jáde tó kíni kí ẹ̀jẹ̀ ń fún sọ tí ó dùn ó sá mú mọ́ra ń gbà á mọ́ra. tọ́ ìyàwó náà inú rẹ̀ ń dùn inú rẹ̀ ń dùn ó sá ń rẹ́rìn-ín músẹ́ ọ̀rẹ́ rẹ̀ gba gbogbo orí ẹ̀ orí kò ti gbà bọ́lọ̀ máa kò burú ìwọ ìyàwó náà gbèsè tẹgbẹ́dà o orúkọ ìfẹ́ kọ́kọ́ yẹn ọ̀dà náà lẹ́bi ìfẹ́jọ́ rẹ̀ sùn báyìí àmì ìyàn kú lẹ́yìn. ìyàn kú ni aláṣejù ni aláṣejù yá àti tẹ́. very good láti bí ọ̀sẹ̀ mélòó wọn ti pọ rẹ sí ọ̀daràn ọlọ́sẹ̀ náà ti pọ̀ yọ ọdún tí fi jẹ́ sí ọ̀sẹ̀ ni wà tó ń ti torí bá rẹ pọ̀ àṣejù ni wọ́n ń bẹ́ẹ̀ wọ́n kúkọ̀ lè àṣejù ni wọ́n ń yẹn ti ń wá sí ó ti wá wọ́n wà pọ̀pọ̀pọ̀ lọ sí amẹ́ríkà náà. aláṣejì náà aláṣejì nígbà tó rí tẹ́nìkan tí ẹ lójú rẹ̀ ó yẹ kó padà lè ní dákun ọkọ mi máa wùlẹ̀ lọ sọ́hùn já parí ìjà wa ẹ̀ nífẹ̀ẹ́ kọ́ tẹ́tí. Sọ̀tò tí wàá máa mú wọn máa wá lémalémaléma aláṣejù ní àbí ìṣẹ́ aláṣejù ó ní mọ̀ pa aláṣejù ní mí bí àyà inú ọkọ̀ wa ti gbogbo ọ̀rẹ́ tó kọ́ ti jẹun ara rẹ̀ wá ti ká. Ìwọ àtúntò ọba délé sọ̀mọ̀ ṣe dáadáa sí àwọn olè àbọ̀ ní pẹ̀lú ọdún àwọn aláṣọ ni lọ. Torí ẹ̀kọ́ lè ṣe é kí ẹ̀ méjì ọjà kó a ti kó ọjà bí hundred percent eléyìí jẹ́ bí hundred percent kó lè ṣe é yóò níbi tí wọn náà ti jẹ̀bi jẹ̀ lẹ́yìn bá wá láyà tẹ́ bá lè mú jáde tọ́lọ̀ ń bá fún yín lóyè àti lè mú jáde ẹ̀rí tó wọn ò tún ní jàǹbá wà láyà. Tàbí màá máa délé ìjọkọ̀ ọmọ sọ fún kẹ́kẹ́ ó rò pé ọ̀rọ̀ ọjà rẹ̀ ọjọ́ ti tẹ̀. Ọ̀sánjọ́ àjọ ọ̀sánjọ́ àjọ àwọn ọmọ tí wọ́n lè gbélé lálàáfíà. Kò ní máa mọ̀ kiri lọ́fẹ́ tó sùn mọ́jọ́ mi. Ìdí àwọn kàfọ́ wọ́n tún lè gbé yẹn sẹ̀ bẹ́ẹ̀. Ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé ẹ ti dọ́gba jẹ̀ máa ẹ á ti dọ́gba kéèyàn àtẹni tẹ sòdodo fún kẹwà tó ń jà kí ló burú mbẹ bẹbẹ ẹ̀dá náà fẹsẹ̀ pẹ ń parọ́ lẹ ẹkúkú sòdodo ẹ sòdodo káyé ní olè tòrò ilé pàtàkì jẹmọ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ náà ti kí lẹbù ìjẹbù tó ṣe jẹ ẹ máa pè tẹ ní paná náà àwọn mìíràn bá ti lọ sàrà ni wọ́n tó rìn ní rọ́jùlọ́ fi dá àbátì káàrin ẹ̀ lọ́wọ́ láti borí nǹkan ọ̀gbọ́n rẹ̀ ọbẹ̀ gun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ọbẹ̀ gun ẹṣin rẹ̀ ọbẹ̀ gun ìbáka rẹ̀ ẹran lọ́bí ọ̀sẹ̀ gun sàrà ni ọba wọn mọ́tò ẹran wọn mọ́tò wọn ọbẹ̀ gun ọ̀kadà ẹran lọ́bí ọ̀sẹ̀ gun gẹ́gẹ́ bí omi ọlọ́gbìn fẹ́ gun ọ̀kadà pẹ̀lọ́pọ̀ ọlọ́pìn wọn a máa ràn lọ́rùn alọ́pìn kíni ọ̀daràn ni ọ́. a sì dúpọ̀ fọlọ́run fún àwọn mùsùlùmí tí ń sọ̀kadà ńlẹ̀ ìwọ̀n ìgbógun olóbì sá. àwọn ọlọ́kadà ọ̀wá rẹ̀ ẹ̀yìn tí a ti wọ̀ tó bá ń lé ìwọ̀n ìgbógun olóbì sá. ẹlòmíì tó bá gbógun olóbì sá torí pé ẹnìkan rí o yọ̀rọ̀ kájú sọ. lónìí ẹ̀ ó lè kájú sọ fọlọ̀ ó ń ṣe rẹ̀ ó ń tarẹ̀ ẹ̀jẹ̀ lónìí èlò ìgbà náà rí lọ́sàn-án

ìlànà láti ṣe pé wọ́n ti ṣe fún tẹ́sí fún ọmọ jẹun ẹgbọ́n wọ́n sì ti ṣe òkúrẹ́lẹ́pẹ́lẹ́pẹ́ kan wọ́n bá yọ̀ rí Association of Muslim Workers Muslim Workers ní tó ń gbéyàwó yàwó orúkọ ẹ̀rí kan yọ kó lọ́rùn yọ kó lọ́rùn Association of Workers yọ Muslim kó gbẹjọ́ irọ́ lásán àwọn lè máa mú ẹ̀nà ojú mi báyìí mo fi rí mo ti dá mọ̀ kó lè máa mú níbi kan mẹ́ ọ. Ibo mi olóbìnrin tó bí wá sí kẹ́sì tán. La hawla wala quwwata jáde àwọn àṣẹṣẹ aláàrin sọlọ wọn láwọn rérò yóò sọ ó rérò yóò sọ torí ẹ ẹ rí i pé lásán tọ́lọ̀ ń kórìíra ìyàwó rẹ̀ bàbá ọlọ́kadà torí pé nísìnyí oríṣiríṣi ló ń gbé ojoojúmọ́ abẹ́rẹ́ jẹ́ tiẹ̀ àwọn ẹ̀jọ́ gbé ètò pé ó tún gbó bíi méjì gan dọ́bù lò dọ́bù lò dọ́bù lò yọ máa ṣẹ̀ṣẹ̀ kí wọ́n bá jẹ́. àwọn ẹ̀rí ti lọ títì gàdí èdè pé èèyàn fẹ́ lọ rírí malẹ̀ ọ̀kadì òkè gbogbo ẹ̀ láyé ẹ̀mọ́ ẹ̀ tó jù mí pẹ̀lú ọba tó ti mẹ́kí àgbọ̀dọ̀ àti ẹ̀nì mo rí ọ dáadáa mo tọ̀ kọ́ làwọn tó mú ọkọ ẹ̀ tí wàá fi ọmọ máa dá pọ̀ fi máa fún inú kọ́ bí mẹ́ta ni. Wọ́n bẹ́ẹ̀ òkúkú dáadẹ́ yá bẹ̀rù ọlọ́run yá bẹ̀rù ọlọ́run torí pé owó tẹ̀ rí o afúlàní kò yọ yín kó tó bá yọ yín ayé náà ní sọ̀kadà rẹ̀ o tún wá wá ọ̀la ìtẹ̀lá yẹn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run nítorí gbogbo ń dáhà sí à ń ṣe pamọ́ ni o gẹ́gẹ́ bí mùsùlùmí tó gbẹ́sìn yìí ìwọ náà lè ní pẹ́sẹ́nu rẹ̀ tó bá ń sọ̀rọ̀ bí gan ẹ àwọn ọ̀làgbọ̀yé àwọn ọ̀gbẹ́sìn yìí wọ́n tó alágbọ̀yé bàbá alágbọ̀yé bàbá alágbọ̀yé ti ń gbóbi olómi títàtítà ẹ̀rọ ẹ̀rí nǹkan ọ̀rọ̀ odò lẹ́nu òye olè ẹ̀yà ẹ̀rọ ẹ̀kọ́ káàmù tí wọ́n á kó pamọ́ sọ̀rọ̀ àgbọ̀yé kí ló ní rọ́bì táwọn bá ti yá owó ìgbà rẹ̀ ní ọlọ́run irun gbọ́dọ̀ ó sì gbóbi olóbi ètò máa wọ gbogbo àgbẹ̀ gbóbi olóbi kò ní tùmọ̀ ọ̀pọ̀ bá gbéyàwó fún wọn ìwà àlàmọ́ ní sábà fojú obìnrin rí sábà gbé wọn. ẹnìkan àti obìnrin fẹ́ gbọ̀n kadà ọkùnrin àtọ́fẹ́ wo lọ́wọ́ jókòó lẹ́yìn bàbá ọlọ́kadà obìnrin wa jókòó lẹ́yìn tó sínú bàbá ọlọ́kadà ó dùn. èmi àwọn ọmọ o ẹ̀dá ọ̀ ìlọ̀lọ̀ lè dọ̀ yóò ti kọ́kọ́ pàdé òun náà tó wà lọ́wọ́ láti gbà yẹn tó tọ́ àyà. kí ló dé tó sọ ah ó bí ó lẹ́yìn ó jẹ́ kó ló tún fún lẹ́yìn tó ìṣe ó ló má jẹ́ àìsí àgbà ah. bàbá aláàánú bàbá aláàánú ṣé o kàn fẹ́ kọ́kọ́ sáré kó wà sí ọkùnrin tó wà lẹ́yìn káwọn ọ̀dọ́ máa fún un kí ọ̀rọ̀ gbó. سبحان الله láwọn ní pẹ̀lú àmà inshallah ọ̀dà àtúnrí lẹ́yìn tó ní àtúnrí afọ́jú títí àmà ojú máa tó lọ́mbẹ̀ إن شاء الله bá yíwà padà lálé قال sí ara rẹ̀ ló yí padà fún wọn sì yí padà òní ti kọ́ lọ dálẹ̀ ní ọjọ́ àdìbámọ́ kó mi mọ́ ẹtú gbọ́rú ọ̀rọ̀ wọn máa tó ní kó gbẹ́kú ní kó gbẹ́kú dípò ọkọ àmórí ẹ̀ wá gbà wọ́n gbà wá pè ní gbà ọjà wá gbà. ilé ìjábọ̀ ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí. táwọn mọ̀mí mi pé èyí ti kó fi olómi ìfẹ́ gun ọ̀kadà ọmọ wa ràn lọ́wọ́ ẹ̀mí àyẹ̀wò ẹ̀yẹ fẹ́ wọ mọ́tò wa ràn lọ́wọ́ ẹ̀yẹ fẹ́ gun ọ̀kadà wa ràn lọ́wọ́ ẹ̀mí pa àtàgbàdúrà wa lọ bàbá sì lọ́jọ́ lórí là ń lẹ̀ ẹ́ láti jẹ sẹ́yìn lè ṣe kọ́mọ́kọ́mọ́. àwọn tó ju yìí lọ́wọ́ ní lè ṣe bẹ́ẹ̀ àwọn tó tún ju àwọn eléyìí lọ yóò tún sọ̀rọ̀ bá àwọn ju àwọn eléyìí lọ. ẹ̀yìn tó ń gbà sọ gbogbo wa náà láti tó pàápàá tó a bá ti rí àmì ìsìn ó di pọ̀npọ̀n ni. wà á mú mú náà pọ̀ náà ló tún kan náà pàápàá. yọ̀dọ̀ wa ń gbàgbára kékeré yìí tẹ́lọ̀ mi bá fún un ó lè jẹ́ pọ̀ tẹ́lọ̀ mi bá sáré fún kó ṣe máa ìwà lọ́ọ̀lù tó síìtì náà dàdú. àwọn ọmọ àjọ ọdún kí ni dáadáa fún rẹ mẹ́wàá ń lọ nù. sọ ó túmọ̀ sí pé ẹ̀yin tí agbára sì ń bẹ lápá yín ẹ máa ṣàánú àwọn ẹni tó dàgbà jù yín lọ. kẹ́ ẹ máa ràn wọ́n lọ́wọ́ kọ́dà tó bá yẹ pé èèyàn fẹ́ gún kèyí ní tí wọ́n ń ṣèdánilẹ́kọ̀ọ́ bàbá arúgbó kan fẹ́ gún kòkòrò ọ̀rùn fún lẹ́wọ́ á gbé ní kọ́kọ́ lọ́rùn àbí gbé léjìká lọ́tún àti lósì lẹ́fi bá bàbá dókè á ọlọ́wọ́ san yín lẹ́sàn rí irú rẹ̀ náà ní. ṣé ẹ ràn án lọ́ọ̀nà tó fi dókè. nínú àwọn ọ̀sẹ̀ rẹ̀ ni àwọn ọ̀dọ́ wa ó yẹ kẹsàn án lápá lára wọn. torí pé ẹ lè ti mú àwọn àgbàlagbà gan lẹ́rù. gbogbo ẹni tẹ́ bá ti ṣe dáadáa sí yí dàrú èèyàn ni tó bá jẹ́ ní àpọ́nlé. àmọ́ tó bá jẹ́ ní àbùkù gbàlá nígbà tí ẹgbẹ́ yẹn lédi kọ́ ọ̀sán àti ẹbí gbé lókè kí wọ́n sọ pé a ah, ó dáa fún yín a ah, ọlọ́wọ́ ti tẹ́mi náà lè rí àyè dáadáa kí n ṣe sẹ́yìn náà kí n tó kú tẹ́tẹ́ ní àpọ́nlé nù ẹni àbùkù lọ sọ pé ẹ bọ́ bàtà lẹ́sẹ̀ mi ẹ wọ́n bọ́tọ̀ tún wọ́n bọ́tọ̀ lọ́wọ́ <laughs> bá kábàámà pé ẹ ti ẹ̀sìn yẹn dókè. الحلو الأربعة ففي إذا أنت أكرمت الكريم ملكته وإن أنت أكرمت اللئيم تمردك ونتبصم يا صليلي والدوري تبصم يا بسم الله أنا àwọn ọmọ ọmọ ọmọ ọmọ láti ẹ̀jú dáadáa sí wọn. wọ́n gbọ́dọ̀ máa ti ẹrú sí fáwọn bàbá tiwa ni. mo rò pé yé ni wọ́n máa ń pẹ́ á mo sọ̀rọ̀ síbi tí ọ̀tọ̀. ìjọba ìtumọ̀ sí pé kí àwọn èèyàn lọ́wọ́ tí ọmọdé bá níwà tó dáa ìwà táwọn àgbàlagbà lọ́wọ́ wọ́n máa sábà tètè rọ́nà lọ. Olúlu bàbá sọ̀rọ̀ lọ ọmọ kòtò ní. Ọmọ ìlú ẹni tó bá sọ̀rọ̀. Tí wọ́n pè ìgbà tó ti tó ń lọ sọ̀rọ̀. Bàbá àti ìran lọ́wọ́ sẹ́kọ́ ní ah, ọmọdé mi wá ń bì. Iṣẹ́ ah, òun náà ti dàgbà ní. tí ì rí sẹ́, o ti jáde sí ti pẹ́. Ṣé tí ọba rí sẹ́bẹ̀ tí ó wù ọ́ sí tí wọ́n bá rí ètè? kọ́dà kọ́kú tó bá dúró àrùn ọ̀làkọ́ wa bá mi rí báyìí. Báwo ti máa ń lànà kẹ́lò mi nù? Àmọ́ ẹ̀rọ máa ń bọ̀ tó bá ń kọ́ tẹ́lẹ̀ tó bá ń kọ́ ẹ̀rọ mi bá sọ̀rọ̀ àlà mo mọ́tò lásán lẹ̀ sí mú kó fọ́mọ́ ṣubú. Ó sì jẹ́ ọ̀nà sábà bí rere kẹ́lò mi. Torí ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe dáadáa dáadáa ibi nǹkan méjì dáadáa lọ. أو ترفع له عليها متاعه صدقة كما قالوا لمن كابون لولي سبعا والكلمة الطيبة صدقة أراري سلام إمام صراط لم أراري أراري أراري تم ẹgbẹ́ àwọn èèyàn mi wà tó yẹ pé tí wọ́n bá ti sọ̀rọ̀ bí wọ́n ti gbádùn bí ẹ̀sìn bí ẹ̀sìn yóò funfun oríṣiríṣi rẹ̀ ló fẹ́ nu wa àbíkọ́ náà máa kọrin ṣọ́ọ̀ṣì mùsùlùmí nígbà yóò máa kọrin ṣọ́ọ̀ṣì. wọ́n wọ pé wọ́n ló ju bàbà bàbà bàbà kan ti jẹ́ lẹ́nu wọn lọ. Ọ̀nà máa jẹ àádọ́n làásán wọ́n máa lù mí. Káwọn kò fi lágbára wọn mọ́tò àwọn ọmọ tó ń lọ́dún tààrà. Tọ́ bàbá ọ̀pọ̀lọpọ̀ ah, wọ́n rí wọn kú mẹ́rẹ̀ yóò mọ kọrin ṣọ́ọ̀ṣì ní kùlàlà wọ́n sì bí dáadáa wọ́n sọ lóko mùsùlùmí ẹ̀sìn pé náà wà nù àwọn kwaya tí wọ́n máa kọrin a ah, àdáwò bẹ́ẹ̀ ọlọ́ọ̀dà kọ́kọ́ sàmì wa ìsìláàmù náà wà dà ìsìláàmù náà dà ọ̀rọ̀ orí lẹ́nu sàrà ni. بعضهم اتصف بتسبيح سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر يبقى مين ọ̀rọ̀ ẹni àwọn èèyàn ṣàdédé dọ̀tí àmọ́ ń gbà àwọn múlẹ̀tì àwọn èèyàn abúntọ́ ọ̀rọ̀ ẹni wọn dọ̀tí. tẹ́ bá ti lè múlẹ̀tì ẹni tí máa ń sọ̀sọ̀ fún ọ wọ́n láì díẹ̀ díẹ̀ ní ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí sọ fún ọ. tí ẹ bá mú lẹ́sẹ̀ ní tí máa ṣe pé yóò ti ẹni abẹ́rẹ́ sí ṣe pé. tí ẹ bá mú lẹ́sẹ̀ ọlẹ́sẹ̀ yóò ti abẹ́rẹ́ sí pẹ̀lú. wà á fẹ́ra gbogbo wa kú kí máa tètè ràn. tí wọ́n ti mú lẹ́sẹ̀ ọjọ́ pé wọ́n kà kúránì wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ṣe tẹ̀sí wọ́n ṣe kíní wọ́n náà bẹ̀rẹ̀ sí ṣe tẹ̀sí wọ́n náà wọ́n bá rí kó lásìkò ọbẹ̀rẹ̀ sí kẹ́ ọ̀fúrání ẹ̀dẹ̀ bá tara mi jẹ́. ìdìbò àwọn ènìyàn fẹ́ kọ́dá fáwọn ẹni tẹ́mi náà wàá fẹ́ kọ́dá fún mi inú gba ọ̀fúrání mímú akéǹkà mi. wọ́n máa ti tasbihat takbirat tahlilat tahmidat gbogbo èyí lọ pọ̀ lẹ́nu rẹ̀. ọ̀rẹ́ ni wá ọgbọ́dọ̀ dá ọ ọgbọ́dọ̀ dá. ṣé wàá rà àwùjọ tàwa yorùbá yìí àfikún lọ sànù wa o èpè ti pọ̀ jù ọ̀la ìtàlá èpè tí yàn gbọ́ yìí káàsù káàsù ní ní bẹ́lẹ̀ kẹlò ní yóò máa sùn jáde níbi ẹ̀pọ̀ ó lè tẹ́tọ́ mọ rẹ̀ ní sẹ́pè fún gbàgbà ẹlòmí ọkọ rẹ̀ ní sẹ́pè ẹlòmí ìyàwó rẹ̀ ní sẹ́pè ẹlòmí ìgbà ó lè tóbi rẹ̀ ní wọ́n jọ ń sẹ́pè fúnra wọn níbi tó burú dé a gbọ́dọ̀ tún ọ̀rọ̀ ẹnu wa ti jẹmọ ká máa sọ̀rọ̀ rere lẹ́nu man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut tí ẹ bá ti lọ́rọ̀ rere lẹ́nu ẹgbẹ́ ẹnu lọ ọ̀rọ̀ tó dáa kó máa jáde lẹ́nu wa ó pàtàkì tó bá tó tóbi tó ti sọ̀bẹ̀ àgọ̀rọ̀ bá dá sọ̀rọ̀ láti di ká fi wẹ̀ lẹ̀. àti wọn lọ nu gbogbo ọ̀rọ̀ tó ń sọ bá mi láwọn ẹjọ́ ẹjọ́ wọn mọ̀ bẹ́ẹ̀. láwọn ọmọláìka ẹ̀yin lẹ́bìlì. sàárín wọn lẹ̀ lọ́wọ́ gan ẹja ọ̀rẹ́ ọ̀rẹ́ ti kó bá mi lọ ilé pàtàkì ká tún ọ̀rọ̀ ẹnu wa sí ọ̀rọ̀ ní ma kó báyọ̀ àtàbẹ́ àwọn ní oṣù sábà bí kọ́pọ̀lọpọ̀ mọ́ra lùdọ̀ náà wọ̀. tó mọ́tẹ́lẹ̀ olùkọ́ àlùfáàtúwà ti tẹ̀mṣíra ìlọsọ̀rọ̀ àti sọ́dọ̀ gbogbo àgbẹ̀dẹ́ máa ti ń gbé láti lọ́sọ̀rọ̀ láti sàrà. ẹ̀fọ́ àríwé ẹ̀yin tẹ̀lé mọ́ lọ́sọ̀rọ̀ gbogbo ẹsẹ̀ sẹ́yìn gbé gbogbo ẹsẹ̀ sẹ́yìn gbé gbogbo ẹsẹ̀ sẹ́yìn gbé sàrà ni. ẹkú rẹ̀ máa fi rà ní ẹjọ́ àti gbogbo ẹsẹ̀ yẹn ẹlẹ́gà nàìjà bẹ́ẹ̀ lẹ́lẹ̀ yìí máa wọ́n bá bá ní ìsìn kúlàlà ọkùnrin bẹ́ẹ̀ rẹpẹtẹ ẹkú rẹ̀ máa ẹ̀jẹ̀ máa rìn lọ bí jẹ́ àtìmọ́ lẹ́tẹ̀ẹ̀ fújì wò lọ́jọ́ àdìrẹ́ ọba ńlá ọba ńlá àyíkọ́ ni òun la tún pípọ̀ àgbàkọ ìyá lóde gbogbo ẹ̀tọ́ jáde sẹ́nu ọ̀wọ́ létí títì ẹkú rẹ̀ ẹkú rẹ̀ bu. ẹ̀dá sì máa rìn lọ bí olóṣù ẹkú rẹ̀ bì. báwo ni kan ń bẹ ní ìsìn? àbí wọ́n wá tí wọ́n ní bẹ lódò àbọ̀ àárọ̀ ọ̀la ni ẹlòmíràn ti mọ́ náà kàn látàlẹ̀ wọ́n rọ́bà ìtòkú yìí wọ́n gbàgbé tiẹ̀ òkú náà lẹ̀ kódà ó ti kó rìn lọ́bẹ̀. sẹ́nu pé pàmì ìjọ máa ń dẹ́ta ẹ̀rù kí wọ́n ń jáwé tóbi nípa wọ́n ní ó torí àmàlà máa bókun lọ́yọ̀. ìyẹn ká máa lọ sí wọ́n ti torí ẹ̀ máa bókun lọ́sọ̀yọ̀ láti ti wá yìí ó wá àkókò lọ́gbọ́n nítorí àmàlà òkú. Subhanallah. Eléyìí túmọ̀ sí pé wọ́n máa ń tẹ̀sọ́ lọ tẹ̀sọ́ lọ rẹ̀ àná. Ẹ̀wọ̀n náà tẹ̀lé àìsí wà wọ́n fẹ́. Ẹ̀wọ̀n náà dáadáa yìí ẹ̀wọ̀n náà tẹ̀lé ọ̀dà. Ẹ̀kú ọ̀dìbò ẹ̀dá wà ní wàá fi dáàbò máa forí jágbó ògùn yìí lásàrì ẹkú orí igbó ẹkú rìnrìngbè ọ̀nà àbájáde yẹn pàṣẹ àwọn ẹkú sẹ̀ṣà. eléyìí máa ti pé tó láyé máa rìn lọ náà ẹ̀yin tẹ́lẹ̀ lọ́wọ́ mọ́sálásí ẹkú oríire ẹ̀yin lẹ́ pọ̀ gbogbo ẹ̀sẹ̀ tẹ́ gbé sàrà ẹnìkan á ní sọ mọ́tò làá máa gùn lọ mọ́ṣíìnì làá máa gùn lọ wọ́n ní kò lè dàbí ọjọ́ rìn ẹ má bẹ lọ káyìn náà ní lájà à ń bẹ lọ tẹ ńlá táwọn ẹgbẹ́ tó kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbẹ́ tó ra fún mi wọ́n máa ń gbà tẹ̀ tó lẹ́sẹ̀ tó ra fún mi gbé wà ló ń gbé ẹsẹ̀ tó ti ń gbé wà ló ń gbé ẹsẹ̀ tí kẹ́tẹ́kẹ́tẹ́ ń gbé wà ló ń gbé. báyà tó rọ ìwà bá rọ lọ lù ọ ọlọmọdé arọ lù ọ so torí àjẹrò wọn náà parẹ́ náà bá kò lè dàbí kò lè dàbí ìwà ń kàn wá látòkè eléyìí ń bẹ̀ ń tún gun mẹ́ṣíìnì ń bẹ̀ ń bá tí wọ́n bá mú kó sọ yọ kọjá rẹ̀ ẹnìkà ń bọ̀ láti ilé ìwé ń bẹ̀ ń tún gun mẹ́ṣíìnì mẹ́ṣíìnì kìnnì gánà rí abẹ́rẹ́ gẹ̀ẹ́sì ẹnìkà ń bọ̀ láti ibi sọ́ọ̀mù èlì ń bẹ̀ òun náà tún gun mẹ́ṣíìnì pẹ́kìnì. <laughs> eléyìí tí màá ti pé ẹ amẹ́ríkà ń bọ̀ láti pápá abẹ́jẹ̀ òun àgbọ̀ngàn mọ́tò pákínì. ẹ̀wọ́n adúlá àtàlẹ́ ọba sí ẹ̀wọ́n adúlá ládá. àmọ́ tọ́lọ̀ ń bá mú dẹ́kun ẹ̀yẹ́ máa gbà mo rò pé ṣe ládá ọ̀kẹ́ ní ìjọra wọn náà ni èmi yóò gbà ládá náà insha Allah eléyìí jẹ́ bó ti jẹ́ torí ẹ̀ẹ́sẹ̀ náà ẹ̀gbọ́n ṣe nìyí o ẹ̀ẹ́sẹ̀ náà ẹ̀gbọ́n mọ́tò Wàtàmá tó ìlànà àìsàn lórí sọ́dọ̀kọ́ kó gbẹ́jọ́ ènìyàn lára kúrò lọ́nà sàrà ni. Àní tẹ́tà máa ń lo ìsìláàmù agbóṣe wa, àwùjọ wa, kò sáwùjọ tó lè tí ò bá díje, tí ò tí ò borí ẹ̀. Ààrẹ ẹ̀sìn wa ni tó dá gbogbo tó bá ti lè ènìyàn lára kúrò lọ́nà. Ààrẹ ẹ̀sìn wa ni. Táà tó máa gbalá dá lórí ẹ̀. Ẹ̀lọ́mọ̀ Bukhari àti Muslim ló gbélé ìjáde àǹfààní rẹ̀ níbi ìwọ ni wọn náà máa ṣe nínú gbogbo dáadáa yìí má jẹ́ kí gbogbo ẹ wá lọmọ lọ́wọ́ nínú àbíwá yàrá máa Muslim tó ń gbà wá lọ́dọ̀ Aisha radiyallahu anha Aisha sọ pé ẹlẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ọ sọ pé innahu khalaqa kulla insanin min bani Adam. إلى ستين وثلاثمائة مفصل ọlọ́run tàbí pé èèyàn kọ̀ọ̀kan nínú ọmọ ànábì adam sórí oríkèé ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta oríkèé ọgọ́rùn-ún mẹ́ta lé ọgọ́ta níbẹ̀ lára kálukú wa. ẹ̀yin oní mẹ́dísìn mo rò pé new information lẹ́gbọ́ yìí five students assignment lẹ́gbà yìí wàhálà gbà yìí <laughs> ẹ lọ bá wáàdì inú sáyẹ́ǹsì oríkè mélòó lè yẹn ni bó tilẹ̀ jẹ́ kó wọ́n ti ní advanced knowledge ní ìsìn wọ́n kàn bí lẹ́kítọ́rà lérè pé ẹ jọ mélòó lórí kì í ti ń bẹ láàyè yóò mọ ní ọgbẹ́ máa pa no I don't need to count ẹ̀yin fi kàwé tù wá lọ bá mẹ́lò tí wọ́n bá fi lè sọ nọ́mbà kan tó dé sílẹ̀ àbó jùlọ kó pè wọ́n lólòdò. ìpọ́nrọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílẹ̀ oṣù pàṣídì ọ̀rọ̀ ẹnìbọ̀jì. tí wọ́n bá fi lè kà tó ju bẹ́ẹ̀ lọ òdo tí wọ́n bá kà tó wá tó bẹ́ẹ̀ òdo. alhamdulilah. nǹkan wá tètè yí àwọn ẹni tí wọ́n ń sẹ́wọ̀n pé jùmọ̀ sáré mẹ́ta ẹ̀ máa ṣe ń sọ ẹ̀ máa ṣe ń sọ ẹ̀ máa ṣe ń sọ ẹ̀ máa tábì kẹ́ẹ̀tì kí ni result. tí wọ́n bá padà kẹ́ẹ̀tì ẹ̀ lórí tó kò ní ta sí ẹ̀ máa yí nǹkan ẹ̀ máa yí nǹkan tí wọ́n máa wò pé kíni kíni kíni nígbà padà yí wọn tán àwọn náà níbẹ̀ ni ọ̀rọ̀ wọn yàrá lẹ́nu kò sí dábẹ́ títí olóró ànábì làwọn ti kọ́kọ́ kà kùn ní. ilé ọjà sí mi lára wa nù. فمن كبر الله وقد الله أكبر وحمد الله تسلم الحمد لله وسلم الله قلت لا إله إلا الله وسبح الله قلت سبحان الله واستغفر الله قلت راس رجل وعزل حجرا عن طريق الناس ثم تقول جنويا أو شوكة تبيع بكرة أو عظما تبيع بكرة عن طريق الناس تقول جنويا أو أمر بمعروف أبطأ يلفق زبادا أو نهى عن منكر أبطل جفوا عدد الستين وثلاثمائة تبدو تسقى قطف الضوان مكة في البطع lọ́jọ́ mọ́kàn. Òkè فإنه يمشي فإنه يمشي يومئذ وقد زح زح نفسه عن النار alájú onítàn alẹ́ òde balaye ìrọ̀lẹ́ òde balaye lọ́jọ́ yẹn lẹ́ni tó ṣe kó ti gbéra rẹ̀ dìnnà síná. ikú ń bẹ̀ ọ́ ara ń tàbí wọn ti palẹ̀ mọ́dé kú ni. ẹ̀yìn bá mọ̀ bí ọtí pọ̀ bá dé gbogbo àwọn eléyìí ò sí ọ̀ká kú. tòkòfin sí pọ̀ lẹ́kọ́ gbà bí kú bá ti dé bàbá gbà mí òtí tí kú bá ti dé ìyá gbà mí òtí tí kú bá ti dé kálukú ń lọ náà ni. ìgbàjọ káàrin kan náà ìyẹn ti fi palẹ̀ má de kú mi. náà lẹ́yìn ìjẹba wọn náà mú kàmbẹ̀ tó máa ṣe láti gbogbo fún ọrù. àtijọ́ láti ẹ̀jẹ̀ tí wọ́n lọ́tọ̀ dọ̀ Abu Hurairah radiyallahu anhu. wọ́n lẹ́nu àbúrò Muhammad sallallahu alaihi wasallam sọ pé man ẹnikẹ́ni tó bá ń fi àfẹ̀mọ́júmọ́ lọ sí mẹ́sìlẹ́sì ọlọ́sẹ̀ sọ̀lá àtúnfẹ́sì ọ̀rọ̀ àhà àbí ó ń fi ìrọ̀lẹ́ lọ sí mẹ́sìlẹ́sì àwọn ẹ̀ ọ̀kárí àṣùbà àzọ́rọ̀ wọ̀lá ọ̀rọ̀ àhà àbí tó ń fi ìrọ̀lẹ́ lọ sí mẹ́sìlẹ́sì máa bẹ̀rẹ̀ àti ìṣá. أعد الله له في الجنة نزلا والعظم مسيك سقاق nínú àlùjẹ́nà kó lè máa gbọ́dá àwòrán àhà gbogbo gbàtọ́ba ti lọ lọ́sàn àbí gbàtọ́ba lọ lálẹ́ ọlọ́run máa ti ìpèsè kọ̀ọ̀kan fún lálùjẹ́nà lílọ ìpèsè láàárọ̀ lílọ tọ̀sán yẹn ìpèsè gbogbo gbàgbọ́ lọ mọ́sálásí lẹ́ẹ̀ márùn lójúmọ́ ọlọ́run máa ṣe pèsè fún ọ. ìyá ni pé ìpèsè arzik ọlọ́run máa ṣe fún ọ lálùjẹ̀nà wọ́n á wá dúró sọ́ọ̀lọ́ bá lálùjẹ̀nà ẹ bá kó ríire o lẹ́yìn lọ mọ́sálásí ẹ dàbí lágbájá tí ì lọ láì rí mọ́sálásí àbí lọ́jọ́ jùmọ̀ èyí wá mọ́sálásí rárá rárá oníkìní kí lọ́ọ̀ sọ̀lẹ̀ tó wẹ̀ wá kí wọ́n sọ̀lẹ̀ kí nígbà fi jù ọ lọ bí ọ̀lọ́pọ̀lọpọ̀ máa ń fi láwùjọ. Wẹ́n lọ mọ́tíláṣí lọ sí ẹ ẹ ṣe mọ́tíláṣí ti àwọn mọ́tíláṣí lọ ẹ fi mú kankan ni. Kògbóró pàdé náà kì í àmọ́. Òtún rẹ ni fẹ́ràn rẹ, òtún hùwà alákọ̀ọ́rí. Torí ẹ̀ àmọ́ lọ mọ́tíláṣí lọ́sàn-án, àmọ́ lọ mọ́tíláṣí lálẹ́. Ẹ ti pẹ́ ọ̀rọ̀ náà tún bá wa wí láwùjọ wọn àwọn èèyàn lọ mọ́sálásí láwùjọ yorùbá yìí àbẹ́yẹ̀ wà dúpọ̀ yìí èèyàn mélòó ni máa wá mọ́sálásí á ah, ọ̀sán olùwà mọ́sálásí sọ̀wọ́n lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí ẹ̀sìn bíbá wọn ti ní garanti kan ẹnìkan ti fọwọ́ sọ̀yà àlùjànnà fún wọn fún ìwà mọ́sálásí tó dáa bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa wá dàbí ìgbà tí òsínmùsùlùmí lù sí ọgbọ̀rọ̀ òbúrú jáde àmọ́ tẹ́ gbogbo wa jọ ni ẹ àgbọ̀dọ̀ dáadáa wọn kan ẹ máa bí wọn mọ́tíláṣí àwọn ọmọ mi ẹ mọ́tíláṣí ẹ̀yin náà bá ń bọ̀ àwọn ọmọ yìí mọ́tíláṣí tó láwọn ọmọ wa náà ni wọ́n dàgbà làgbà lọ́la àwọn ọ̀rẹ́ wa àwọn alámúlétí wa ah, ah, àwọn ọmọ alágbádá ẹ̀dùnkọ̀ láti ṣètò ẹ̀já máa lọ ẹ máa sọ bàbá yẹn ẹ má jáfara o ẹ má jáfara o wọ́n bá ya ẹ lọ ẹ bá ẹ sì ẹ lè wá náà ẹ ọjà tí wọ́n ń tà ní ẹ̀mí ọjà wọn kò jẹ́ ẹni tí ń tajà lọ ẹ bá mọ wá mọ́tíláṣí ẹ má jẹ́ adákẹ́ torí pé ńgbà sẹ́yìn ọ̀pọ̀ wọn lọ mọ́tíláṣí ìsọ́jí wọn ń kó wọn lọ ẹ̀yin mẹ́rin ọmọ mùsùlùmí ní ìdíje ń lọ sí ìsọ́jí òfò wọ́n á ní gbogbo yẹn káwọ́ kìkẹ́ sí wèrè díẹ̀. olùwà o ẹgbọ́n tí o bá lẹ̀ ara ọ̀sẹ̀ tó ń wèrè bẹ́ẹ̀ ń tá à ń bọ̀ ni ìgbàlá jẹ. wọ́n á sọ pé ọmọ mùsùlùmí lè wà ń bẹ̀ tó sòrò tó sòrò báyìí tọ̀tọ̀ lọ́gbà ìsìlámù wọ́n á sọ fún mi. ó ní tí mo mọ̀ kọ́kọ́lọ́kọ́ kéde tí àwọn máa ń senu rẹ́díò yẹn báwọn òfin tẹ̀sí sí àwọn òfin kínní àwọn mùsùlùmí làwọn tajà wọn ní tẹ́lẹ̀ nǹkan ta ni ọ̀mọ eléyìí ẹni ọ̀mọ eléyìí ẹni oní onísọ̀dí ni rẹ́fúrẹ́ǹsì níka àti àwọn ẹni tó sì kún lẹ́yìn àwọn ni pàìtọ́ pàìtọ́ pàìtọ́ àmì àti tẹ̀sí sí báwalala ẹ̀ sì fi tẹ̀sí sí. ó nígbà táwọn bá ti ìsọjí nǹkan ẹ wá wo tẹ̀sí báyìí ẹ̀sùbá àrùn ti fọ́ọ̀sì àbíwọ̀n onírò ìtàwọn mùsùlùmí máa lò ìsìláàmù ní tẹ̀sùbá ó ní ìtàwọn mùsùlùmí tá máa lò. ẹ wá wò ó lẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ wọ́n gbàgbé rẹ̀ bẹ̀. màtẹ́yìn ò rí wọn pẹ̀lú ọmọ síláàsì ṣọ́ọ̀ṣì wọn kó wọn lọ. mo ní sẹ́ wọn á forí wa ṣọ́ọ̀ṣì ó nílò òpó tó wọlé wọn mọ bí sọ́ọ̀ṣì máa bọ́ gòlì. àwọn obìnrin àwọn ọkùnrin tí máa jẹ́ kí làkọ̀ọ́ tuntun gbọ́dọ̀ lọ́ọ̀ mẹ́jẹ̀ orí kọlọ́bọ wọn gbé wọlé subhanallah ẹgbà sẹ́yìn ò rí wọn kò lọ mọ́síláṣí pọ́ọ̀sì wọn kó wọn lọ alágbàlá ṣùgbọ́n agbára rẹ̀ gbé wọn wọ́n bá gbàrà àgbàlá ṣùgbọ́n gbé wọn pàìmọ́yé wọn wọn ní wàdà lẹ́kọ̀ọ́ báyìí àṣàláṣì wọ́n tún wá wọ yúnífọ̀mù bíi ọmọ sùkúlù àbẹ́rẹ́ ní nǹkan mẹ́wàá. Ní ọ̀sẹ̀ ti tọ́ lọ́wọ́ yúnífọ́ọ̀mù bí ìtàlásà láti kọ̀. wọ yúnífọ́ọ̀mù lọ́kùnrin lókun, wọ́n tún lẹ bánà mára ìgbòrí wọn. Àbí bí àwọn ọmọ kẹ́kẹ́. Wọ́n ní báyìí tó bá ya ni jábà. Ń wà máa lè mú náà bá máa pè. Ọmọ ilé ìgbésí fẹ́ máa pè. Èlé náà wà ẹ ọfẹ pàṣẹ láti wá ní ẹni àṣẹ láti tó kojú ọ rè bí ó ra nù tó jókòó sáàrin àwọn obìnrin olóbìnrin bàbá zìlà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin aláṣẹ láti wọn ti bá sùn wọn jẹ kó lórí ikú lọ́pọ̀lọpọ̀ náà ẹni ọwọ́ náà lẹ́kọ̀ọ́ kò ní wa wọn gbọ́n máa bá aláṣẹ láti wọn fi wọn ti fi tìró kà tìró ọ̀rọ̀ ojú bá ti lọ sí ọmọ ọmọ ìlú ti ẹ bọ pàápàá obìnrin ọgbà máa nù torí ẹ ẹjẹjẹ abẹ̀rù ọlọ ẹjẹjẹ abẹ̀rù ọlọ káàánú ọmọ ẹsẹ dáadáa mọ́sálásí wọn ò ní wá wọn ò ní wá má lè má mú kan ọba wá ńkọ́ tẹ́ẹ̀mà ni lè má mú ìlò ni lè má mú jimá tuntun máa wá sí sọlátù sọlọ́wátù kàmù tẹ́ẹ̀mù lè rí ládùúgbò yín àti tẹ́ẹ̀bà tilẹ̀ Yorùbá yìí tẹ́ẹ̀mà tilẹ̀ ìyànyàn ní ìmáàmù jámíù yẹ́n kà fi ráàtì bílẹ̀ fẹ́ lómi nínú yàrá ní ìfúnmọ̀ ti sọ̀ láti ìjọ dímà lẹ́rìí tó jáde ẹ̀yin ò ríran ládùúgbò yìí àwọn ìmọ̀ọ́mù dímà ẹ̀ wà ẹ̀ wà ọdọọdọ jùmọ̀ jùmọ̀ àti jùmọ̀ yọ wá sọ̀rọ̀ rẹ̀ dẹ́gbẹ́ obìnrin yọ máa ti sọ̀ láti nulẹ̀ tala ni kọ́ máa wá mẹ́tíláṣí gbogbo gbà kó fi máa gáàdì àwọn èèyàn àwọn èèyàn fẹ́ láti tẹ̀sìn ah, bàbá ìmọ̀ bàbá ìmọ̀ níjẹ̀ ilé bàbá ìmọ̀ bó láti parí sọ láti máa lókun sí ìdánilẹ́kọ̀ọ́ fún wa ni ń bọ̀ ń bẹ̀ ìlú wo ga kò tí ì délẹ̀ àwọn ti délẹ̀ kò tí ì délẹ̀ àfi tààrà yìí àfi tààrà yìí sá tààrà yìí adúgbò tó lọ pé wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn kí o tún láti ara rẹ̀ lọ ilé àwọn èèyàn pé ìwọlé àti ìgbà ìtura wà wà adúgbò gbọ́dọ̀ fẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ̀. bọ́lá ní ìsìn àti ìfẹ́ lọ wá irọ́ láti irọ́ láti àdúgbò òfurufú máa jí irọ́ yìí náà. nígbà lè má mọ̀ bá wa mú kíláṣí ẹlòmí ti fẹ́ wá. wọ́n ní wá wọ́n ní wá. láì láì lè gbúdọ̀ dàmpù kalẹ̀. táwọn èèyàn náà fi kà á bẹ́ẹ̀ la rí sáà máa ń ṣe títí tó fi dókítọ̀ mi ìmáàmù jimoh ò ní wá ò ní wá mọ́ṣáláṣí láyé ó ti jọ jùmọ̀ àná wọ́n wá yẹn nìkan fìdí hẹ́ onírásì wọ́n tún á di mẹ́ndìmẹ́ndì wọ́n wọ́n wá rọra sí attachment kan wọ́n fẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ ibẹ̀ wọ́n ti máa ti rásì adúpẹ́ fọlọ́fẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ lẹ̀ yìí. wọ́n fẹ́ yìí ló máa mú látọ̀ka títí dó yúnífọ́ọ̀mù àbá títí jọ́ọ̀ lẹ́sẹ̀jẹ̀ ìyá ọmọ àtẹ̀síwájú. Pẹ̀lú tẹmọtẹ́fà àwọn pótókòlù rọ̀nì àwọn pótókòlù rọ̀nì tí wọ́n ti pè é lè máa mú lùkà tí máa lọ mọ́tíláṣí wọ́n gbó pọ̀pá kan lọ wájú ẹ̀ wọ́n lè ní pọ̀pá àgbẹ̀ àfi bíi kíní kan àwọn irú àwọn fíìmù Yorùbá o wọ́n lè fi pọ̀pọ̀ àtàyè sí i orúkọ yìí wà òun náà wà á rú pọ̀pọ̀ kan lọ́wọ́ àbí bí àwọn ọmọ house of assembly náà ló gbé pọ̀pọ̀ àárọ̀ kan lọ gbọ́dọ̀ bá gẹ̀ẹ́sì tó ọ̀dà ẹ̀sẹ̀ gbogbo ìkọ̀lẹ̀ wá sí ọ̀káńtù sí bàbá àwọn ọmọ ọmọ láì máa rú pọ̀pọ̀ ká tó tó pọ̀ nígbà tó lé ìyàwó ni. ọlọ́njẹ́ á ẹjọ́ pẹ́ sì gbọ́n àwọn tí ò ti gbọ́n ló kù. Sọ́kọ̀ ọ̀làlá tẹ́tẹ́ wà bí ọ̀sẹ̀ lè máa mú tí wọ́n máa gbókò pàkà ni. Ọjọ́ ẹ̀rọ ti ṣe jẹ́ gbogbo àwọn ọmọ wa ti ṣe lè máa mú tí mà kéré kó gbókò pàkà kọ̀ kàbùkù. Pẹ́kìn pọ̀pọ̀pọ̀ kò máa ní. Sọ ọjọ́ ẹ̀rọ ti ṣe jẹ́ mbẹ̀ ká máa wá mọ́síláṣí jàmà ọ̀dà ọ̀. Ẹ mẹ́jà pa mọ́síláṣí. Ó rí ti ẹ̀ àkọ́kọ́ láǹfààní káwọn èèyàn mọ̀ mùsùlùmí wàdúrà tí wọn lọ mọ̀ wàdúrà tó bẹ̀rẹ̀ tí wọn bá rí ọ wọn náà rí rí lánàá. Tẹ̀lé bá wọn lọ sáà sí à yóò kú náà wọ́n sá. Tẹ̀lé ọ̀tọ̀ mọ̀ ọ̀bá ṣe wọ́n náà wọ́n mọ̀ kí àwọn ọ̀gá jọ sàgbàgbà láti rọ́ tẹ̀ntẹ̀rẹ̀ ayé jẹ. Àwọn ní ọ̀tọ̀ mọ̀ wàdúrà tí wọ́n bá lọ àwọn ọ̀tún ti ti lọ́wọ́ láwọn onímọ̀ wọ́n ti kú kú kú kú kú wọ́n ti dìdá kú dáná sá bá lọ pé àkútù kú ọlọ́pàá ọ̀run náà bí wọ́n lọ pẹ́. kámọ́ wá mọ́sálásí pàtàkì o ẹ̀rẹ́ lómi nínú pé wọ́n mọ́sálásí ni wọ́n ti mọ̀ yí pé kò ní sẹ́ tó wúlò lọ́wọ́ wọn láì níṣẹ́ ti bá wá sí. nínú pé wọ́n mọ́sálásí ni àwọn rẹ̀ fi máa gbọ́nà pẹ́ṣẹ̀ wọ́n kò lọ́wọ́ two hundred thousand abúláwà lọ. wọ́n láì wá láti tó fi ní lọ nídìí lè àpótò máa ń fúnra tí wọ́n rí irú rẹ̀ o torí yorùbá lẹ́kùn ní ìsìn ó lè kú láti ọdún mẹ́wàá tó ń tún wá mẹ́fúnra tí wọ́n ọ̀sánú rí ọlọ́run ọ̀sánú rẹ̀ eléyìí pàtàkì ká mọ̀ bẹ́ẹ̀ tó àbá wá mẹ́fúnraṣí kò tí ẹ̀ sún orí lára wa ni. nàdàbí Muhammad sallallahu alaihi wasallam ló fi kọ̀ láti yọ̀ǹda fáfọ́jú ó lọ́wọ́ lẹ́ni tí wọ́n máa fọ̀ wá mẹ́fúnraṣí wọ́n ti kọ́ ọkùnrin yẹn fẹ́ ìnà kò sí ìrìn jẹun oníkó tukọ̀ wọn pèdè oníjẹ́ máa pèpè fún sọlá tó ọmọ ọgbọ́n ló máa gbọ́ anájùlọ gbọ́dọ̀ wà. ẹ dàpọ̀ sójú pé ló ń dìmú ní àbọ̀ fún òsín tó sójú yín wọ́n sì máa pèsè láti ẹ̀ ní wá. ẹ̀yin pé ẹ̀yin pé ó ti dábàbí tó pọ̀lọpọ̀ mùsùlùmí náà ti káfẹ́ sí ọlọ tí wọ́n ti ń di káfíìrì láwùjọ Yorùbá yìí. bàtí àmì wá mọ́tíláṣí ẹlòmíì wà nínú àwọn èèyàn tí olùsí ń tì ọ́ àwọn òjú méjì mẹ́ta lọ láwọn kiri ó bá rà wọn àwọn òpin ojú ń tì nígbà tó lè kórìí ti náà dáhùn ẹ mọ̀ bá kiri yóò náà bọ̀ láǹjẹ́ náà ojú wọn ní sí ọ òun sí lọ ojú sí ọ ẹni tó ti bá sì níbi àti lọ lọ́dọ̀ sí láti fi àjẹ pọ́n torí de eléyìí ẹjẹ agbárò mọ́sálásí ẹ mọ̀jẹ̀ àpá mọ́sálásí ẹjẹ akẹ́rù tuntun mọ́tíláṣí ẹ̀mẹ́jẹ apá mọ́tíláṣí. kọ́ wá àwọn èèyàn tó ṣe pé wọ́n mọ tí wọ́n ṣe wọ́n sì mọ kí ó tún wọ́n kà fún wa dáadáa ká fi wọ́n ṣe lè máàmù lè máàmù. ó dé pẹ́yìn wọn láàmú àtòsí. èyí ò bá tó sí àwọn èèyàn láti láti máa wá mọ́tíláṣí. ó sì dá pé tó bá ti parí ìtọ́lá lọ́wọ́ àkókò yóò máa wò ó síra wọn. kò tún ní fi pààrọ̀ lórí láwọn àkókò kan yóò mọ̀ bá àtọ̀rọ̀ ọlọ́run torí kó kan ọmọ bá dókú torí kó àdàmì sọ̀rọ̀ bá àìsàn náà sọ kó kan máa ń dókú ọkàn tí ìbá ti gbọ́rọ̀ lọ dídòkú ló máa ń dókú gẹ́gẹ́ bí irin ṣe máa ń dókú. so eléyìí pàtàkì torí pé mo wá mú síláàsì inú ọ̀rọ̀ tí mo gbọ́ sílẹ̀ máa ń mu sọ ó yanjú ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ń bẹ fún mi lé ah, ẹgbẹ́ tó wá lọ́wọ́ ọgbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ kì í ṣe pé ẹni tí òtún ní mọ̀ ń pẹ̀ sọ ọlọ́jọ́ mọ̀ kàkàkùkà táwọn èèyàn létí o àmì ibi tíra kan táwọn kan tí ọ̀gbẹ́dẹ ọ̀gbẹ́dẹ lárúbá túmọ̀ mọ̀tòkúgbà òbá náà wọ́n á ń fẹ́ máa kàkàkùkà táwọn èèyàn létí àbáwọn àdéhùn bàáyífà kan tó kó jọ dáná máa ṣe fẹ́ wọn á túmọ̀ rẹ̀ tí òbẹ́ máa kó táwọn èèyàn lọ́pọ̀lọ́ rárá. agbọ́dọ̀ fi ọjà ẹni tó nímọ̀ bí ẹsẹ̀ tí ọmọ tutù kutù ọmọ ibi tó pọ̀jù sí ó sì ti gbọ́dọ̀ sẹ́ni tó lè tí òun rọ ọmọ á tutù kutù bí ti bá ń kọ́ ẹ̀mọ iye rú rẹ̀ lọ́sẹ̀ máa fowó ṣòfò nù rẹ́díò wọ́n ń gbọ́ kan rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ fọ́ rẹ́díò mi pé tó rántí pé mi mọ́ ní rẹ́díò èmi ti ẹgbẹ́ pọ̀ ọ̀la ẹ̀ ká ẹ̀ ẹ̀ ọ̀tọ̀ ní tó lọ sọ ọ̀la ìsìkìtì níbi. Ìdí tí wọ́n á ti mọ àwọn parí tó mọ́ra pé wá. Wọ́n sì sọ ààrẹ tí mi mo ní rẹ́díò ní nǹkan pàdé pàápàá. Kí ni sọ? Nígbà tí wọ́n bá kókó kọ́ kí ó kí lọ fẹ́ sọ báwì. Wọ́n ti máa sọ sọ́kùnkọ́ àti tó ti máa wà wọ́n ní ìwọ̀n àkọ́kọ́. Ó dúró lẹ́bẹ̀ẹ́ òjò jẹ́ àbúrọ̀mọ́ wa sọ tó bá gbọ́rọ̀ gidi lọ bá ń sọ wọ́n dà mí ní jọ́ndé ń sọ. Àwa nínú wọn là ń bọ̀. Lẹ́yìn níyìn tó wáyé o là ń gbọ́ yìí. Wọ́n ká yà ń kúrò àdìgbà. Wọ́n á fara fara fara wọ́n. Tẹ́tí ni ń ọ̀dọ́ bá wà ní ẹnu lọ́dún. bá ń kẹ́ àlùkùrọ̀ àdìgbà. Káàkiri ọ̀bí ti wọ Nàìjíríà ọjọ́ ti pẹ́ àwọn ẹni tí wọ́n fèsì yẹn ti gbá mi ọlọ́run láti wá sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ ìbílẹ̀ ọmọ wọn àti rí òsì ògùn mi àti rí ògùn mi ni wọ́n ní sẹ́yìn àwọn ọ̀rẹ́ kí ọmọ akọrin ẹgbẹ́ ọ̀gbọ́n. ilé ìgbà kò fèsì kí ó nìyà ìlégbè bí bàbá akẹ́kọ̀ọ́ máa rẹ lọ lẹ́jọ́ wa ní pátápátó máa pa ọmọ mi kí owó mi ní àwọn olórin ilẹ̀ yìí orin ti bá yẹ yìí jẹ́ ẹjẹ́ lọ fún àkùrá nìkan mọ̀ ti rọ́bìṣì ẹjẹ́ kó ti ṣe jẹ́mbẹ̀ndọ̀ rẹ̀ já dúró báyìí àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ pàtàkì nígbà bí gbogbo àdìsí o ó kó tí wọ́n ń tọ́ka sí fún wa ni pé ìwọ náà wá kan sí o nínú iṣẹ́ olórin kọ́ mọ́ bá kú lọ báwọn tọ́wọ́ ti gbogbo sáyà ti ṣiṣẹ́ mọ́ ọlọ́run kò sí àwọn ṣẹ́ wa tá a máa ṣe ní àtẹ́wọ́gbà ọlọ́run ti pọ̀ ti sùn wa lọ́wọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب ó sì jẹ́ pé tí èèyàn rí fẹ́ sí sí olóore fún kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ bí kéèyàn rí abirùn tọ́jà rọ̀. fẹ́ sọdọ́ odò kọ́ ọrụ fún wọn á kí èèyàn pọ̀ nkọjá àánú rẹ̀ wá sí èèyàn pọ̀ nkọjá wọn tún ní kí èèyàn tún dúró de èèyàn tún pọ̀ pé èèyàn máa ń ti lọ sí i lè ṣiṣẹ́ olóore bá ẹ sọ pé pọ̀ sọ fún kí ẹ sọ̀rọ̀ pé pípọ̀ kọjá nǹkan nàfìlà wọ́n ní à ìgbà ń bẹ ojúbọ kan bẹ tó ń fẹ́ júbà fún bẹ o àkẹ́rẹ́ kòbòrò bí a bá ti dá àárín dáadáa ẹ padà sẹ́yìn ẹ padà sẹ́yìn ẹsẹ̀ rẹ ní kò sà ọlọ́mọdé so ẹ má gbé kọjá o tó ń tẹ́ bá ti gbé kọjá ti sà áwọn àlè ẹ́sìmí wal udwan ẹlẹ́jà bó ti jẹ́. lè máa mú jẹun ti sọ láti lẹ́yìn rẹ̀ táwọn afura pé àtàyà rẹ̀ sókè lọ́gbẹ̀ oge ni kò sí ní ẹ̀sìn lè yánu tó lẹ́yìn ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ àṣọ láti bá nàbì sallallahu alaihi wasallam lẹ́yìn lè bá nínú àtàyà ìmáàmù yìí ó ti sálámà pé kó tó débẹ̀ bẹ́ẹ̀ ló lọ pàkíyèsí rẹ̀ sọsọ pé kí òun gbàtà ayá bó ti yẹ kó òun ṣe yóò lè máa ti sọ láti lẹ́yìn rẹ̀ kéèyàn máa ti àṣọ láti tiẹ̀ láti kéèyàn máa tẹ̀ka ayá tiẹ̀ láti pé kó ló kí wọ́n ti sálámà ó ti pẹ́ kó tó di kéèyàn máa sálámà àríwá o. àkọ́kọ́ ní mọ́tò àbẹ̀lẹ̀ máa pé àwọn ọ̀ṣọ́ ìkọ́ra ẹ̀yàn kẹsàn-án láti bá nàìjíríà sọ̀rọ̀ máa lè fẹ́lẹ́ kẹ́ tó sálámà àwọn sọ pé mọ̀mọ́dọ̀bá ti sọ láti tàbí mùsàhábà ti fẹ́ kò tún tó súnà ètò ọba ṣe lọ́ọ̀sì ṣe ṣe ìdínà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ náà bá ti sọ láti wọn ní sọ̀tọ̀ láti bá nàbì sọ̀lá àìsọ̀lá nínú tẹ̀síáhùdù wọn tó fi sálà kọ́dá tó kò tẹ́ dára torí wàá di ìjìnlá fi hàn fọ́nrán àyà ní kẹsàn-án láti bá nàbì sọ̀lá àní ìṣèdájọ́ kúsọ̀ láti rẹ̀ bàjẹ́ kó tó di pàṣẹ láyé fún àfiyè àmọ́ ẹ̀yin tó ti wáyé ẹ̀ gbọ́dọ̀ sálámà láì sọ̀tọ̀ láti fún àdàlù sọ̀rọ̀ máa lè sẹ́lẹ̀ ìwádìí ọ̀sọ̀ láti lásán ẹ̀sùn sáàdì ọlọ́run níbi aburú nǹkan mẹ́rin wọ́n mọ ẹni àwọn olùkọ́ min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal na'am. ó lè gbà adìẹ téèyàn ń sìn níbi téèyàn ti ń sin adìẹ tí wọ́n yà kalẹ̀ àbí ìgbẹ́ tí adìẹ yà kalẹ̀ níbi tí wọ́n ti ń sìn wọ́n téèyàn wá dálẹ̀ tí ìgbẹ́ yìí wá bẹ̀rẹ̀ sí ní sìndín tí ẹ̀ lè pèsè wọn ṣẹ́já àbẹ́yẹ̀ lè fi ṣẹ́já lórí kúkúrú sáà lè ṣẹ́já nídìí jẹ ọ̀tọ̀ nítorí pé ọlọ́run ọ̀gbà táwọn ọ̀sẹ̀ jẹ torí pé ń bẹnu xọ́bẹ́ẹ̀ inú dọ̀tí lọ́wọ́. ìwà gbọ́dọ̀ ìjà tiẹ̀ ìdájọ́ rẹ̀ lẹ́ran tiẹ̀ ìjà tiẹ̀ ìdájọ́ rẹ̀ lẹ́ran tiẹ̀. nítorí pé ìdájọ́ gbogbo gbẹ́pọ̀ kan ìdájọ́ ẹran tó gbìgbẹ́ ọ̀. ìyẹn lásán pé sẹ́gbìn ni àbí ìsẹ̀gbìn tó bá kàn wá là èyí tó ti ká kú mu bẹ́ẹ̀ lè gbogbo adìẹ mu kò burú ká kú mu lábẹ́ òfin ọlọ́run tí ìjọba bá ń ṣe ń tí ìrírí ti fi hàn pé ìgbé adìẹ tá a bá kú mu yóò sóògùn rẹ̀ lópin ìgbà tí ìgbé adìẹ ọ̀bá sí ìsìnkú tọ́ba sìnkú tọ́ba kú mu ìmúkùmùlùmù lọ́kọ́ ìwà ilé ìjọba òṣèjọ́ àbíkí ni àtọ̀ ọ̀sìn tọ́tara àgbé adìẹ jáde àti dín tọ́tara àgbé èèyàn jáde. wọ́n sọ pé inú wọn láàbọ̀ ìdílé àbí nínú ẹ̀yìn scientist nature ọ̀sìn yìí sọ yàtọ̀ sí nature ọ̀gbìn ebi ni bí ń jẹjọ ọlọ́mọdé ọlọ́mọdé àyàfi tó bá ń sí ẹja máa ń jẹ̀kí adìẹ ẹ̀dá sínú pọ́ǹdì wọn kò burú ẹ̀ẹ́sẹ̀ lọ. ẹja bá máa jẹ̀bi adìẹ ẹ lọ kó sínú wọn nítorí pé ìdájọ́ ọ̀gbẹ adìẹ ìdájọ́ ẹ̀ràn adìẹ náà ẹ̀yìn bá wá ṣàgbẹ́ sínú wọn. ìgbẹ́ wa padà kíjì fúnra rẹ̀ ìgbẹ́lẹ̀ ẹ̀sìn rẹ̀ ẹ̀sẹ̀ lọ. wọ́n pàṣẹ ẹ̀sìn máa dà rẹ̀ bá ti di ní tòun yẹn wà sára rẹ̀ mọ́ ní. ṣé gbẹ́lẹ̀ ta sí àbí ìdílé dàjú sọ ó lè ń lọ sílùú kan ẹ̀yẹ́ tí wọ́n sábà lọ bẹ́ ń gbogbo gbà. ìyá padà fura pé yẹn o ibi tá ń kọjú sí ní mẹ́sàlásì júmọ́ àtàwọn mẹ́sàlásì gbogbo tó wà ń lu yẹn kìí sá òkúbla. bí pápá òkúbla ni àwọn ń kọjú sí báyìí. irú àtúnṣe yẹn ọ̀pọ̀ mọ̀. ó yà kó fi pé fúlàní náà ni wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sì ní ẹ jù ní pé gbogbo aráàlú yẹn kọ ni wọn. ń tọ̀rí kọ ni wọn ọ̀pọ̀lọpọ̀ nílé ayé náà ń tọ̀rí kọ ni wọn. tẹ́lẹ̀ yìí ní ìdílé àlùsùn náà lọ́pọ̀ jù ní àbá àlùtúrùkù. ẹ̀ bẹ́ẹ̀ni àlùtúrùkù ló pọ̀ ọ̀rẹ́ tó túrùkù tó túrùkù jẹ́ bàbá onídìí ká tí wọ́n ń tanra àwọn ẹ̀jẹ̀ lórí túrúkù ẹlẹ́yìn ìjọba àwọn. tó wọ́n á ní bọ́ọ̀lù yóò ti ṣe tẹ́yìn bá padà fura pé ibi tó ń kọjú sí àtijọ́mọ́ àti gbogbo ẹ̀ tẹ́yìn sì pàkíyèsí wọn tí wọ́n gbà ó ṣòro fún ọmọ gbà. wọ́n pa jùlọ bá tó fúlàní tẹ̀ sọ yẹn àwọn olùmọ́mọ́ wà nù. tẹ́yìn pé túrúkù túrúkù tí àwọn haúsá fúlàní ṣe lórúkọ máa ti ṣe ìsìnà dáadáa lẹ́yìn ṣùgbọ́n àwọn á ní àmójútó nípa àmọ́ ṣẹ̀ríà. ìwé ìbùjẹ́ káwọn tó ti tọ̀rí pọ̀ náà ọ̀rọ̀ àwọn òkè ọ̀yà yẹn. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nu àáfà ńláńlá ni wọ́n olùmọ̀ ńláńlá ni wọ́n. tí gbogbo èèyàn lọ kọ́ kí ó lọ́dọ̀ ìbá àwọn náà wọ́n kọ́ kí ó lọ́dọ̀ kó tó di pé àwọn èèyàn ń ṣe súnà gà. dàdé wọn ti gbọ́ ṣe n'o gbogbo náà mà níbi wo la máa ń dojú kọ mọ́ṣẹ̀rẹ̀ ó ṣòro kọjá pé nàìjíríà yẹ. láì tó kò ṣeé ṣe àmọ́ ṣòro tó bá àwọn mà yóò lédè haúsá ẹ ẹ gẹ ìmọ̀tí dáhùn kan títí ti sọ láì bọ́lá sì ibi tó rùn sí yọ ó ó bóyá Namibia abẹ́yẹwà bóyá Uganda a lè sọ àwọn Nàìjíríà a ò sọ̀rọ̀ àwọn mọ̀ wọ́n bá ṣe ti bẹ́ẹ̀ náà tí wọ́n pè wọ́n pàkíyèsí wọn pàkíyèsí wọn ọgbà àjọpọ̀ àkúbíà lẹ́yìn ọmọ kọjú sí ẹ wà ṣọ́ra nínú ẹ ṣọ́ra gidi torí pé o ti pàkíyèsí àwọn èèyàn gbogbo ìlú ọ̀gbọ́rọ̀ sí ọ lẹ́nu àlejò sì ni wọ́n ọmọ wa ti sọ láti kọjú síbi tó pè láì kíbla tó takò ibi tí gbogbo wọn ń kọjú sí ọlọ́mọdé wọn ṣe púpọ̀ ọ̀. mo fẹ́ gẹ̀ẹ́sì orúkọ wò ní lè tò lẹ́yìn wọn fọ̀. ẹlẹ́ẹ̀kejì ọlọ́mọdé wọn ṣe púpọ̀ gbọ́dọ̀ mi yẹn kórìíra kẹ́nìkan sọ pé gbogbo àwọn ò ríra. torí àwọn léwu èyàn tètè sí ǹdọ́fẹ́ sí ǹdọ́ pápápá èyàn kú ọ̀nà àbí gbogbo àkókò sọ láti lọ́ọ́ máa fi rúlẹ̀ àbí tó wà máa fi sọ láti nu yàrá rẹ̀ tó ti tilẹ̀kùn máa rí ọjọ́ bó ti jẹ́ àmà. aláǹfààní. alhamdulilayi àwọn èèyàn tí a ń ṣe ẹ̀ ń gbé pẹ̀lú eléyìí ni ìbéèrè ti parí lálẹ́ tí mọ́síláṣí ti bẹ̀nu lé èèyàn wá ń gbìyànjú láti ṣe dáadáa sí gbogbo ẹni tí èèyàn jọ ń gbénu lé ó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nù wọn wọn èso ń súnmọ́ wọ́n sì kórìíra rẹ̀ bàjẹ́ òun tọ̀lé kọ̀ ni. èyí wá fura pé ẹni tí wọ́n fi ṣe ìmáàmù ọmọ alukurani kì í. mọ́yá ojúṣàájú ẹni wọ́n fi fi ṣe ìmáàmù. gba ìlú wọn fi tó ni o àbí ti tọ̀rí kọ̀. ìyẹn sáà máa kí ojú wọn lọ yẹn rí pé wọn máa alukurani kì ẹ̀ máa lo àǹfààní pé òun ti dáadáa sí wọn bóyá àwọn náà lè padà gba súnà. lásìkò sọ láti kọ̀ọ̀kan èèyàn máa ń kọ́ wọn lálùkùránì máa ké bóyá lẹ́yìn sọ láti àdúgbò tó ti sọ láti pé wọ́n fi lè máa lákèésí pé ìdáhùn ti mistake. wọ́n fẹ́ràn pé ọ̀gá wọn láàmú téèyàn lè tẹ̀síwájú pẹ̀lú dáadáa téèyàn sì yẹn. Àpò téèyàn bá gbọ́ ọmọ sùkúl téèyàn ti wò pé tọ̀ wọ́n ti wọ́n fainali yá. Wọ́n padà lọ́tọ̀ tó ń lè máa discourage ẹlòmínà tó bá fẹ́ gbé bá kó sọ̀rọ̀ fáwọn èèyàn yóò ṣe kíní kan báyìí. Ọlọ́kùnrin làhàl èèyàn ní kéèyàn gbé ẹ̀dù láti ṣe dáadáa lókun ìgbà téèyàn bá wà àmọ́ tó bá ti sáájú sẹ́ni tí ń tẹ̀lé mọ́mọ́ ọmọ tó ké tí wọ́n sì máa ké lọ́nà tí sọ láti fi lè lálàáfíà wọn ò máa ké sọ láti lò lè lálàáfíà dáadáa ní kíkí wọn máa ti sọ láti lẹ́yìn rẹ̀ torí tó bá ti sọ láti lẹ́yìn rẹ̀ àti dànù lásán torí pé wọn máa àkùrá mi ké jùlọ. àlẹ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ sọ̀tẹ̀ láṣọ̀rọ̀ ẹ̀tẹ́. لمن لم يقرأ بأم الكتاب ẹni tó bá ti ké fati àpò ní sọlá tó bá ti kéńké kúkè náà bí aláìké ilé ìjẹ̀bù tuntun jẹ. pẹ̀lú ètò bá gbogbo awí ni kúta bẹ̀rù ọlọ. ẹni bọ́dì tí máa ń ṣe lè máa mọ̀ tó bá mọ̀ fún ọmọ fati àti fati ọ̀dàǹgájá lẹ́nu ọgbẹ́ta kó sẹ̀dá kọ́mọ́bà àforí ru ẹrù ẹ̀ṣẹ̀ àwọn èèyàn tí wọ́n bá sọ láti wọ́n jẹ́ níjọba ìdàkúyà. kò náyà ní ìdàkọ láti ṣe ẹgbà fẹlẹmi ọgọ́rùn nínú mẹnu. ọ̀pàjẹ́ lórí àwọn bàbá mi ìyàn òye lé eléyìí mọ́sálásí ni jọ ọlọ́run máa ṣe ó pé wọn tán ara rẹ ọ́fíìsì. wọ́n gbogbo dáná fún ẹ akọ́kọ́ wọn ìjẹ lè máa wọ́n máa ṣe ó ṣe ìmọ̀. Tòótọ́ máa fi ọ̀sẹ̀ ìmọ̀ tí wọ́n ti rí pọ̀ ṣáájú òṣùwọ̀n. Ọkàn lè sọ pé káwọn ọlọ́dún lọ tí wọ́n bá ti rí ọ̀rọ̀ wọn kí lágbájọ́ máa ṣe ìmọ̀. Ọ̀rọ̀ wọn kí lágbájọ́ máa ṣe ọkàn lọ́ máa kọ́ sí òun. Ọlọ́dún ara rẹ̀ sílé kí ó kú títí tí èèmọ ṣe ó dáadáa nítorí tí yíyá náà ti kọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ máa mọ̀ ọ́ ọmọ kí ó kí lọ́ba fi ṣe ìmáàmù lópin ìgbà tí bẹ́ẹ̀ rú ọlọ́run bá ń bẹ̀ tẹ́ẹ̀sì ká lè máa mú fún ipò àmàjẹ sàrà. téèyàn bá mọ bí títí lè máa mú sí máa mú yàn mọ́lẹ̀ ò ní jàjà. ọ̀pọ̀ ìwé ìyá yìí ló fẹ́ lọ òní lè lọ lóró nìkan kí mọ́tíláṣí ó bàjẹ́ níbi olè láǹfààní kan ní ìdìbò ẹ̀kọ́ ọlọ́gbọ́n bì kan wàá dúró àsìkò sọ láti ọ̀ lọ́pọ̀ tó lè lọ. Yàtọ̀ sẹ́ni tó ti lè máa mú yẹn kí ọlọ́ọ̀ ti sọ láti ibi tí ń lọ sí. Oríṣi eléyìí àwọn olùmọ̀ọ́ ti máa pa lóore láyé ìsìn pé ẹlẹ́màá ní ṣíṣe lè máa mọ amúnimálẹ̀ ni amúnimálẹ̀ ní ṣíṣe lè máa mọ. torí ẹ̀ ọ̀dọ̀ wa ẹni tí ò bá ti kájú òṣùwọ̀n kọ̀ọ̀rọ̀ ra step down níbi ní kájú òṣùwọ̀n ọmọ bá ti àti ọmọ alukurani ti alukurani ti ní kókó nínú pàtàkì lè máa mú lẹ́yìn náà sọ̀kọ̀. onímọ̀ nípa bímọ bí nǹkan kan bá bàjẹ́ nu sọ láti kó láti tún sí kó láti tún sí bẹ́ẹ̀ ló ti jẹ́ pé àwa náà a ti tó lọ síwájú níwọ̀nba lẹ́rù lóye anybody tí wọ́n fẹ́ fi ṣe imam ẹjọ́ wọn bá ń ṣe ìdánwò fún ẹjọ́ wọn bá ń ṣe ìdánwò fún torí pé tí bá ti ṣe ìdánwò fún abẹ́rẹ́ rẹ̀ ló pọ̀ jù kò ní débẹ̀ sọ́kọ́ máa ta pàkàkà yọ̀rọ̀ pé wọ́n ti ṣe ìdánwò fún àwọn tó ti ṣe ìdánwò fún wọn tó mọ́nítọ̀ wọn eléyìí pàtàkì púpọ̀ eléyìí pàtàkì púpọ̀. nígbà tí wọ́n ń sọ pé ìyá gbọ́dọ̀ mọ fásitì àti kótó sí ìmọ̀ ẹnìkan á sọ pé ah, ah, ẹ bá fẹ́ lórí ilé ìdáná ti sáfù ẹ gbọ́rọ̀ lọ́rọ̀ àti gbogbo yín ọ̀bá kọlífà ẹ̀dẹ́ àwọn ọmọ yín ọ̀há máa kí ó àbọ̀lódò ló kún lòlù ẹ̀ máa dáhùn àmọ́ ẹ̀ kó lódò ní ẹ̀ ní dáhùn. <laughs> ẹ̀yìn náà lẹ fún ọ láyé káyé jẹ ẹ̀ wọ́n àtàwọn bàbá bàbá ọmọ àwọn ọ̀dọ́ náà olódo lásán lásán àwọn náà ò ní kọ́ ẹ̀kọ́ kankan wọ́n máa sá àsákàtì so nígbàtà ìgbà wá sílẹ̀ náà fẹ́ irú rọ̀mọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀dà ẹ̀ẹ́ bàbá eléyìí ti fẹ́ ìwọ ọ̀dọ́ náà sẹ́tù padà síbẹ̀ náà nígbàtà ní káfá ilé gbọ́dọ̀ ọ̀dọ́ náà lọ. olóòtú di kọ́sára kọ́ lọ sànù wa lẹ́nu ti ṣe jẹ́ iṣẹ́ ń tẹ́ wájú nílùú ìtọ́kọjá àbíkí àfọ̀ nípa àwọn ọ̀dọ́ wọn ò fara balẹ̀ fún báwọn kẹ́kọ̀ọ́ wọ́n sì fẹ́ fún ọmọ àwọn láǹfà láti ní babaláwo ló ń dá àbàbá ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله